وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أدعوك فما لهم وبا ìkẹ́ ọlọ́run àti ọlá rẹ̀ àti orí ajé ìjẹta rẹ̀ atọrọ rẹ̀ kí olúwa kó ṣe fún anábọ̀ Muhammad sallallahu alayhi wa alihi wa sallam gbogbo àwọn aráalé ànábì sàhábà rẹ̀ gbogbo àwọn tàbí'í gbogbo àwọn tàbí'í tàbí'í àbí ọlọ́run bá subhanahu wa ta'ala ó fi kẹ́yìn kó fi kárí wọn sì kẹ́yìn náà kó fi kárí gbogbo tí bá ń tọ́ ìlànà Nabi sallallahu alaihi wasallam tó fi di ọjọ́ ìgbéde àkèyàmà mahadu huzaifat bilyamani ó ṣe pé àwọn ni wọ́n ṣe agbátẹrù ètò yìí so abẹ́ ọlọ́run bá subhanahu wa ta'ala bí wọ́n ṣe gbé ètò náà lọ́wọ́ kí ọlọ́run bá kọ́ méjì kó dàrú gbogbo akitiyan tí wọ́n ń ṣe ní ojú ọ̀nà ìfọ́yìnsìn ọlọ́run ọba ká ọlọ́run kọ́ wa ní ẹ̀san wọ́n láti rí gbogbo àwọn tí wọ́n gbé ètò náà lọ àti gbogbo àwọn tí àwọn kún ètò náà ní arúgẹ so àwọn ṣẹ́kọ̀ọ́ ọba abdullahi àtàwọn ṣẹ́kọ̀ọ́ àtàwọn náà ń ṣe ìdarí ètò nísìn gbogbo àwọn ikọ̀ lápapọ̀ wa ni akira wa sọba kan náà ní orí ìjòkó àwọn aṣọ́kọ̀ wa Abdullatif Tanimola tí wọ́n ń bẹ ní orí ìjòkó sọkọlọ́n bàbá wa ṣe àlékún dáadáa fún wa gbogbo wa akira wa pẹ̀lú gbólóhùn wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. tó jẹ́ kókó ọ̀rọ̀ mi òun náà ni àti gbọ́lẹ́nu àwọn ustaz pé mafhumul hikma fi da'wati illa Allah ohun tí a ń pè ní hikma nínú ìṣewáàsí ìpèpè ti ọlọ́run ọba kókó yìí yẹn ni pé kókó ọ̀rọ̀ yìí ó pàtàkì gan ọ̀rọ̀ tó sì yẹ kí ó yé èèyàn ni torí pé kódà bí ẹlòmíín fi ẹbọ wọ́n fi ń ṣe wáàsí wọ́n sì ní hikma náà ni àwọn ń lò sẹlẹ̀mí ó fẹ́ ṣe wá sí yóò gèdè ó dẹ̀ lómi lóògùn ẹni tó bá súnmọ́ àwọn níbi dà dáadáa èèyàn rí i pé oríṣiríṣi ní bẹ lọ́wọ́ yóò fẹ́ lọ wá sí yóò ní tí yóò fi para yóò ní tí yóò gbé kọ́rùn ló wà ní mo ṣe wáyé ẹni tó bá sí ọ̀dà dáadáa yóò kó sí ẹ̀ lára mi ni so tẹ bá sì ní kí ló ṣe wọn yóò ní wọn wá ṣe wá sí náà ni so yóò ní òun fi òun fi ń protect kí wà sí wọn mọ́ dàrú ni so hikma náà ni wọ́n máa láwọn ń ṣe so bẹ́ẹ̀ lẹ́nu tó ṣe pé tiẹ̀ náà tún burú dérò stage yìí tó ṣe pé hikma náà ni wọ́n ṣe máa pè tó ṣe pé ó sì tako ìlànà ọlọ́wọ́ ọba ìlànà lẹ́yìn sọ̀rọ̀ ọ̀hún ìwòsànà síwájú kí n tó lọ síbi tí ń jẹ́ al-hikma ó ṣe kókó nígbà tí wọ́n bá fẹ́ sọ̀rọ̀ nípa nǹkan tó ṣe pé òun gangan ní odidi àwọn afẹ́ṣọ́ nǹkan kan nínú odidi yẹn ẹni pé tábà wà ní hikma far'un min ad-da'wa aw juz'un minha wọ́n jẹ́ ìpín kan lára dáwà náà ní hikma wà dáwà gangan ní ilé ìpín náà ní hikma jẹ́ nínú rẹ̀ gẹ́gẹ́ bó jẹ́ pé ká máa ṣàlàyé wípé oríire tí ń bẹ níbi ìmọ̀ làbúdá mi ta'rif al-ilm àwọn yẹn gbọdọ̀ ọmọ tí ń jẹ́ ìmọ̀ yẹn gangan kíkiri ń jẹ́ ìmọ̀ ká tó wá ṣàlàyé tí ń jẹ́ oore tó wà níbẹ̀. ad-da'wa gẹ́gẹ́ bí àwọn àfẹ́sìn ṣe máa ń ṣàlàyé rẹ̀ ìyẹn ni pé ìṣe da'wa hiya amaliyatun nas wa amruhum bittiba'i amrillahi wa ijtinabi nawahi imma bil wa imma bil ìtọ́pẹ̀ ní dáhàwà òun náà ni kéèyàn kó dìde dúró kó gbìyànjú kó máa ṣakitiyan látara pé báwo ni màá ṣe pé àwọn èèyàn láti máa tẹ̀lé àṣẹ ọlọ́wọ́n ọba báwo ni màá ṣe pé àwọn èèyàn láti lè jìnà sí nǹkan tí olúwọ́bọ ọ̀fẹ́ dáhàwà yìí a máa ṣe é ṣe pẹ̀lú ẹnu nígbà míì wọn yọ̀ǹda ìfẹnuṣe fẹ́lómi ní àsìkò míì tó ì jẹ́ pé ìfẹnuṣe yẹn gangan náà nìkan tá a máa ní ìdí lásìkò míì ìgbà míì kò ní ṣe é ṣe pẹ̀lú ẹnu tó ṣe pé kọ́lẹ̀mù náà lè fi ṣe dáwà yẹn tó kó wa nílò láti kọ̀ọ̀kan ni tí ó sì sáà gẹ́gẹ́ bí pé ó ṣe dáwà náà ni méjèèjì yìí á rí inú sẹ́yìn ànábì sallallahu alaihi wasallam ànábì ṣe àwọn dáwà pẹ̀lú ẹnu bákan náà ṣe dáwà pẹ̀lú kíkọ rìsálà sí àwọn èèyàn ìgbàlódé láti máa gbọ́ àwọn oríṣiríṣi àwọn rìsálà sí ànábì sallallahu alaihi wasallam tó ń kọ sí àwọn pàtàkì jùlọ àwọn tó bá jẹ́ àwọn èèyàn ńláńlá àwọn èèyàn ńláńlá àwọn lọ́balọ́ba nẹ́sàn sọ́lámù ọkọ̀ rìsálà sí wọn láti fi pè wọ́n sí ojú ọ̀nà pé kí wọ́n ṣe Islam gbogbo yìí ó tó bá lè ṣe ní ti ń jẹ́ kókó dáwà òun náà ni pé kéèyàn fi mú èèyàn kó nínú òkùnkùn kéèyàn fi mú wá sínú ìmọ́lẹ̀ ọlọ́run ọba kẹ́ni ẹ máa tẹ̀lé àṣẹ ọlọ́run ọba ìtòní kó ṣe kọ́ máa ṣe ìtòní kọ́ máa ṣe kọ́ máa ṣe mọ́ eléyìí ni à ń pè ní àdáhàwá ó lè wá ṣe é ṣe وقد توجه إلى الأفراد وكذلك إلى مجموعة من الناس دعوة ìmọ̀ ṣíṣe tó yẹ pé ń gbà نواني لا náà ni كانوا ní láti ṣe fún tó pẹ́ nìkan ní òní di bùkátà sí dáwà tó fẹ́ ṣe ṣùgbà mí dáwà sì máa ń kọjú sí ọ̀gọ̀rọ̀ àwọn ènìyàn gẹ́gẹ́ bí ọlọ́run ṣe gbé wúrú Mahdi Mahdi Hudhayfah bin Yamani yìí nìsín ẹni pé wọ́n ń gbìyànjú láti kó ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn àwọn èèyàn tí ó pọ̀ wọ́n wá ní kẹ́nìkan kó wá bá wa kó wá bá wa sọ̀rọ̀ so láti pé kí ni pé kí n tí wọ́n nídìí ní àgbọ́yé nínú ẹ̀sìn ọlọ́wọ́n ọba wọ́n fẹ́ kó dí ọ̀dọ̀ ẹnìkọ̀ọ̀kan wa àmọ́ wáyé bẹ́ẹ̀ ìgbà mìíràn sì máa ń ṣètò pé wọ́n nìkan náà ni ó lè ṣeéṣe láàrin ọ̀rẹ́ sọ̀rẹ́ dáwà náà ni ó máa jẹ́ ó lè ṣe láàrin ọkọ sí ìyàwó yóò mọ̀ lábẹ́ dáwà náà ni ó lè ṣe láàrin bàbá sọ́mọ ó lè ṣe láàrin bàbá sọ́mọ gbogbo ẹ̀ ló wà ní Al-Qur'an àríbi tí anábì Ibrahim aleyhisselam tó ti ń ṣe dáwà fún àwọn òbí rẹ̀ tó dáwà náà ni àríbi tí ẹnàbí Allahi Nuh tó ń ṣe dáwà fún ọmọ rẹ̀ tó dáwà náà ni tó lè wá látọ̀dọ̀ ẹnìkan ṣẹ́ nìkan ẹlòmíì gbogbo yóò mọ kiri kí yóò mọ kiri kí ẹ̀rí dáwà àyàní yóò mọ kiri káàkiri ọ̀gọ̀rọ̀ àwọn ènìyàn máa bá sọ̀rọ̀ nígbà tí ó bá wù mọ̀lẹ́bí rẹ̀ ẹni ẹwà rí pé mọ̀lẹ́bí wá rí jàtìjàtì ó mì pé tó yẹ kó mójútó kò mójútó ìpínlẹ̀ so da'watul afrod kéèyàn bẹ́ẹ̀ nìkan sọ̀rọ̀ láàrin ara ẹni síra ẹni ń gángan nípínlẹ̀ pàtàkì jùlọ al-aqrabin ẹni kúrò ọba subhanahu wa ta'ala ó ní wanzir ashiratakal aqrabin àti lélẹ̀ yẹn ti máa ń kó ẹ̀ṣọ́ lọ síta àmọ́ ní ìsìn wa dìgbà ọdẹ ẹrù jẹgẹjẹgẹ òun kiri kì ọ́n lọ Pakistan mbọlódà à ń lọ sí Ìlọrin mbọlódà à ń lọ sí Ìbàdàn wọ́n wá ní àwọn àwọn mọ̀lẹ́bí rẹ̀ ń ní nǹkan kan tí wọ́n gbọ́yé nínú ọ̀rọ̀ ẹ̀sìn eléyìí wọ́n jẹ́ nǹkan tí wọ́n jẹ́ àìṣe ètò tí kò bá mu nígbà pé àwọn ṣe dáwà wà tó tó lápò ẹ̀rọ àgbègbè ha alwáìs dáwà wọn náà máa ń pè ní wáàsí wọn náà máa ń pè ní alẹ́rọ̀ṣà ìtọ́nisọ́nà wọn tó máa ń pè ní àtàwùjì ìṣàlàyé ọ̀rọ̀ fún ìgáìdì ẹni wàyí al-amru bil ma'ruf wan nahyi anil munkar òun náà ní ń jẹ́ al-amru bil ma'ruf wan nahyi anil munkar dáwà náà ní ń jẹ́ bẹ́ẹ̀ ahmiyatu dáwà dáwà yìí yẹn ni pé ìdúró láti máa pèpè sí ojú ọ̀nà ọlọ́run ọba láti máa ṣe wáàsí fún yàn láti máa káyàn lọ́wọ́ kù níbi tí kò dáa ó pàtàkì nínú Islam débi pé àwọn afáàmù ń sọ pé hiya al hiya amalu anbiya fún gángan ní táwọn ànábì ọlọ́run ọba tó máa ń gbé dání tó bá ní kí ni kókó iṣẹ́ táwọn ànábì ọlọ́wọ́n bá gbé lọ́wọ́ òun náà ni dáhàwà ṣíṣe àlẹ́yìísàlám gẹ́gẹ́ ni wà á tó bá ìhìn gbogbo àwọn tó bá tún tẹ̀lé àwọn ànábì ọlọ́wọ́n bá náà iṣẹ́ yẹn náà ni àwọn náà máa ń gbé lọ́wọ́ olùwà subhanahu wa ta'ala sọ́nà suratul anbiya ayà 25 wọ́n ni wa ma arsalna min qablika min rasulin illa nuhi ilayhi annahu la ilaha illa ana fa'budun olúwa ní gbogbo àwọn ànábì tí wọ́n ti ṣáwájú wa ànábì sallallahu alaihi wasallam wa ma arsalna min qablika min rasulin kò sí òjíṣẹ́ kan tá a rán síwájú rẹ tó jẹ́ ànábì tó jójíṣẹ́ in tá a máa ń gbé kan ọlọ́run ti máa ń jẹ́ muhimma wọn náà ni pé illa nuhi ilayhi annahu la ilaha illa ana a sọ fún ipe kó máa sọ fáwọn èèyàn pé la ilaha illa ana kò sí ẹni tó lẹ́tọ̀ọ́ sí ẹ̀sìn àyàfi èmi nìkan ó mi pé ad يعني مهمة الأنبياء وعملهم إشاء والنبي ولوني الدعوة يعني كي كي كي السواسي يوم فيها تتحقق خيرية هذه الأمة تتحقق خيرية هذه الأمة bí alìhúnmà yìí ṣe dáa tó tó ní wọ́n bá rìn wá pé kuntum khayra ummatin ukhrijat linnas ẹ̀yin lè dára jù nínú gbogbo àwọn alìhúnmà tó ti kọjá lọ ànábì wa ní tẹ́ ń fi ń da òun ni ta'muruna bil ma'rufi wa tanhauna 'anil munkari ẹ máa pàrọ̀ yẹn láṣẹ kan sí dáadáa ẹ sì máa kọ ìbàjẹ́ ara ọ̀nà tí a fi ń sọ pé àlèhùnmọ̀ yìí adájú ni lókun ìgbà tí ó ń kálukú bá ti jòkó tẹ́tẹ́rẹ́ ta ní kò sí ìpè ìní sọ fún èèyàn tí wọ́n bá ń ṣàìdá ó dà mí ìní sọ fún pípọ́ múra sí dáadáa mi ọkàn máa wò ni bóyá ó jẹ́ mi àbọ̀ jẹ́ ẹ̀gbọ́n mi àbọ́jọ́ ọmọ ìyá mi àbọ́jẹ́ ìyàwó mi àbọ́jọ́ kọ́ mi gbogbo tí bá ṣe ń kà máa wò náà ni àbọ́mọ mi máa wò náà ni n ti ń jẹ́ oore lára àlè ọmọ yìí yóò padà bàjẹ́ yóò bàjẹ́ àbí ká sọ pé n ti ń jẹ́ oore lára àlè ọmọ yìí ó ti bàjẹ́ lára arú ẹni yẹn ẹni tí ń rí àìdá tí ẹ̀mí rẹ̀ ọ̀kọ́ ẹni kúrò wá subhanahu wa ta'ala ó ní lóyìn alladhina kafaru من الإمام لأن الذين كفروا على من بني إسرائيل على لسان داود وعيسى بن مريم ذلك بما عصوا وكانوا يعتدون كانوا لا يتناهون عن منكر فعلوه لبئس ما كانوا يفعلون قل الله سبحانه وتعالى قل أربن إسرائيل قل وبل أنا أبن سوى لا تركني wọ́n ṣe ìwà kan tí wọ́n yẹn burú olùwàwọn ní kíni bàkíní aburú tí wọ́n ṣe wọ́n náà ni wọn kì í kọ̀ fún ẹni tán bá rí tí ń ṣèbàjẹ́ pé káyà ẹmẹ́ṣe lè yìí máa ṣe àpé ń bẹ́nu òṣùlù àwọn ẹlòmí nìsín nínú ẹ̀kọ́mà wọn wọ́n ní pé àwọn ò kì í kọ́ bàjẹ́ ń tà wọn àwọn náà làwọn tàbílẹ́gì wọ́n làwọn kàn máa ń pàṣẹ sí i àwọn máa ń pèyàn sí dáadáa ni àwọn èkọ́ bàjẹ́ jọ tí mo kọ́ gbọ́rọ̀ yẹn tí mo kà á nu tíra wàláhì mò ń wò pé sáàrìyàn máa parọ́ máa wà fáyì sáà máa wọ tàbílẹ́gì yìí báyìí tó máa parọ́ máa ìjọ tọrọ wa ni kí wọn rí òdodo kí n sá òun náà ni pé àwọn kan wá sí mọ́ṣáláṣí wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ mọ́ṣáláṣí ilé wa nílé sàmúlò nílọrin òun náà ni mọ́rkáàzì wa nílọrin àmọ́ wọ́n ti wá kókó ń bẹ̀ nísìn mo wá kí ìṣá àtàníjọ́hùn ṣùgbọ́n ọmọ kan ṣe wọ́tọ̀ nínú ṣe pé òun ṣe lójú tí kò sí kí òun lè wọ́tọ̀ láti fáwọn pé lọ sí jáde mo ti wá bá mi nu ó ní ẹ̀ẹ́dẹ̀ àwọn ó ní bá ṣe mọ̀ pé ọwọ́ ilé ayé àti àkíyàmà àti àṣeyọrí rẹ̀ ní ọwọ́ ọlọ́wọ́ ọba lọ́wà òun náà ní kékeré kan mọ̀ mo ní ẹ̀kí lọ́fẹ́ sọ wọn gan ó ní òun òkè bóyá àwọn abá ilálejò ní àdúgbò yìí kẹ́yìn náà kẹ́ báwọn náà kẹ́ báwọn jáde ní ẹlẹ́ni tí ń sọ fún mi yìí tó kó dìde ìgbà tí ń wú ẹ̀gbẹ́ mo ti kí ọ̀tán mo bá tẹ̀síwá one thousand lọ́wọ́ rẹ̀ gàgàrà yẹ́lò ní tẹ̀síwá àwọn oúnjẹ ṣé bí wọ́n mú ní tó ń fa tẹ̀síwá mẹ́wọ́lẹ̀ kan onye ní ọ tẹ̀lé wọn wá ní ó a àà ó wà mọ̀ pé tẹ̀síwọ̀ ọ̀dà àkúlò wọn mọ́ mo ní àmìrù ìlà bá pé àmìrù wọn jáde sí mi ṣùgbọ́n tí àmìrù yóò jáde ó tápà tápà ní pípé tí mo kàn sọ mo ní padà wá sí yìí mo ní àwọn mọ́sálásí wọ́n máa ń di pàrọ̀ wá sí mọ́sálásí yìí fàyà ní àwọn òkà kú sanrin òkà ẹ̀bọ tẹ́lá kan bá wa ṣàlàyé rẹ̀ fáwọn yẹn lásìkò àyè ó ní ah, um, uh, all what you are saying, you don't used to say that. Ó ní ẹ kì í ṣerú yẹn ó ní àwọn kì í ṣerú yẹn tọ́ mo ní tí mo fẹ́ mọ̀ náà nìyẹn tó mọ̀ ìfà sọ́dọ̀ bàbá onítẹ̀sùpá pé ṣé sọ fún ọ ike tó ń ṣe yọ̀dà ni ó ní wọn mọ ọ mo ní àbílẹ̀ àní ìkọ̀dà mùsùlá owó ló yẹ kó máa lò sáà kan hadith ń fún ọmọ wọn ní àwọn sì lọ sọ kẹsùbà wọn bí tí mo fẹ́ náà gan ni wọn kì í kọ ìbàjẹ́ ibùn tó bá kọ jáde ọwọ́rú ọmọ wọn nìsín ìgbà tẹ́lẹ̀ sọ fún olóhùn ọlọ́lẹ́ kó dànù so àwọn ò ní sọ fún la yanhauna lil munkar walakin wọ́n ní àwọn ọmọ ẹ̀sìn al-amru bil ma'ruf nìkan nílò àwọn ọmọ ẹ̀sìn wọ́n ní ẹni yóò padà dá dáadáa mọ̀ fún ara hara uslubu yẹn ni qabih uslubu tó burú gbà ni kò sí hikma ń bẹ nam ẹni pé ìṣe dáhàwà sí ojú ọ̀nà ọlọ́wọ́n ba ẹni pé kí n pèèyàn olùwọ́ba subhanahu wa ta'ala ó pàtàkì rẹ̀ kọ́dà olùwọ́ba pè é ní òun ni gbólóhùn tó dáa tí wọ́n ń jáde lẹ́nu ọmọ ẹ̀dá náà nìyẹn wọn ni waman ahsanu qawlan mimman da'a ila Allah kò sẹ́ni tọrọ tó dá ń jáde lẹ́nu rẹ̀ tó tó tí ì bá ṣẹni tó ń pè yàn pé má ṣe bàjẹ́ mà ṣé wá yàn yàn kí n ṣe yí ọlọ́wọ́ ọ̀fẹ́ ṣe wá sí ó jẹ́ fẹ́ nìkan náà ni ó jẹ́ fún àwùjọ náà ni olúwa ní gbólóhùn tó dáa jù náà ní gbólóhùn yẹn wà ní ọ̀rọ̀ tí yẹn sọ lẹ́yìn náà wà ámìlà sọ́ọ̀lẹ̀ tẹ́nìyẹn tó wá jẹ́ oníṣẹ́ rí wà qala innani mina mùsùlùmí tí ó tún wá ní mùsùlùmí ni mí o tí ó dúró dédé tí ìṣàwọn oníwàásí pálapàla oníníṣe náà dá bí ọmọ ṣe sì náà yóò lọ tí ọ̀dá yóò mọ̀ fọ́ tí mu nǹkan yóò ní ẹbọ ọ̀dá òun ló tún máa júbà àwọn ayé gbogbo oríṣiríṣi wọn kì í ṣerú àwọn yẹn. so bákan Sahel bin Sa'id ó ní anabi sọ̀rọ̀ sọ́là mú jẹ́ kó yé òun wípé anabi sọ fún Ali ibn Abi Talib ní ọjọ́ tó fẹ́ lọ sí ghazwa Tabuk wọ́n ní kábà ń pè wá nítorí wọ́n parí hadith yẹn sahih muslim wọ́n ní la an yahdiya Allahu bika rajulan wahidan khayrun laka min humurin ni'am kó ló wá kó fẹ́ nìkan mọ̀nà látọ̀dọ̀ rẹ̀ tó kí wọ́n lọ́n lò ní sábàbí tẹ́nìyẹn fi mú ti ń jẹ́ ẹ̀sìn gidi lọ́wọ́ ẹ̀sìn gidi kìí pé kéèyàn ó kàn pèèyàn lásán hùn ìwọ tó pèèyàn gan ọgbọdọ wà lérí òdodo òdodo tó clear tí ò tí ò ní pé kọlùkọ́họ nínú òdodo yẹn tí ó jẹ odidi òdodo tó wá rí yẹn fà kó nídìí odidi òdodo ìdí irọ́ tó wá fà sídìí odidi òdodo ànábì ni ó lórí fún yàn ju humru ni'am ju ti ń jẹ humru ni'am òun náà ní ràkúnmí pupa inú tó jọ lárúbáwá lójújù nínú gbogbo nǹkan ọ̀gbọ́n ni gbẹlápẹ̀júwe àwọn bukáníyàn ní special jet lásìkò yìí anabi sallallahu alaihi wasallam ó ní kéèyàn ó kọ́lọ̀ lu ẹnìkan ní sábàbí kó lóyún ní sábàbí fẹ́nìkan ó lóore jùlọ so náà ni ìyẹn gbọ́dọ̀ pàtàkì pé kí n ti ń jẹ́ òdodo kó dodo àwọn èèyàn náà ló gbọ́dọ̀ máa kàn yàn bákan náà Abu Hurairah radiyallahu anhu òun náà tún sọ̀rọ̀ níbi láti mà pé àṣé èèyàn máa ṣe dáwà ṣe ibú nígbà míì anabi ni man da'a ila huda kana lahu min al misla ujurihim لا كان من دعا إلى هدى كان له يعني كان له أجر مثل ولا وإن كان له أجر وأجر من تبعه ولا ينقص من أجورهم شيئا النبي ني ẹni tó bá pèèyàn sí dáadáa ó ní ládàá kó pèèyàn lẹ́yìn náà ẹni tí bá tún wá ń lo dáadáa yẹn ó tún máa ní ládàá lórí tiẹ̀ náà ládàá ẹni yẹn sì ní dínkù orílẹ̀ tí ń bẹ fẹ́ tó bá rí wà sí dáadáa ṣe fún yàn nìyẹn ànábì wa ni wọ́n mẹ́ ń dá àìlà bọ̀lẹ́ àlà ẹni tó bá pèyàn sí àánú tó pèyàn sí àánú tó pé ọ̀nà àánú ló sí kalẹ̀ bóyá ó sí kalẹ̀ ló kọ àánú náà ni àbí èèyàn ti ẹ̀ sí kalẹ̀ lórúkọ lórúkọ ọmọnà lórúkọ súnà nàbì sallallahu alaihi wasallam tó láwọn èèyàn ń sí àánú kalẹ̀ lórúkọ súnà tó pé àánú sí ni gbàtàwọn èèyàn bá ń fà ọ́ eléyìí òde yóò fọyín ní àánú yóò ní àánú ló yìí eléyìí òde àánú ló gbé lọ́wọ́ ní àánú ju òkùnkùn tó wá tún ara wò pé à ní kíní hmm, lápẹ́ àánú ni mo gbé lọ́wọ́ yìí tó tó bá kóra bọ́ ṣe pé mẹ́sàlá ẹ̀yọ kan bá ní tó bá jẹ́ pé wọ́n kán wọ́n ká láfa gbogbo tí ń jẹ́ àkídà alìsúnà tó jàmá ọgbọ́dọ̀ mọ̀ pé àánú ah, lélẹ̀ yìí àánú lélẹ̀ yìí tó ẹni tó bá gbé lọ́wọ́ bẹ́ẹ̀ tó sì ń pa àwọn èèyàn sí bóyá lórúkọ àánú gángan àbí ní ìfi òdodo bu àánú lójú ìfi orí bí òdodo bu àánú lójú pípa sí ń bẹ lábẹ́nú ànábì lẹ́yìn náà gbogbo àwọn tó máa tún ń tẹ̀lé ọwọ́ tó máa gbẹ̀ṣẹ́ tí wọ́n náà ó máa gbẹ̀ṣẹ́ tí wọ́n ibi ni wàláhì ní ewu tí ń bẹ níbi dáwà ṣiṣe ara ewu tí ń bẹ níbi dáwà ṣe náà ni ní tí wọ́n bá ń sọ kẹ́niyẹn kó ṣàgbìyànjú kó rí pé ibi tó yí òun tọ́nà bá ṣe ṣàánú rẹ ìgbà tó ń sọ ọba rẹ nìkan ló bá pàkíyèsí rẹ tètè padà tètè padà lẹ́sẹ̀kẹsẹ̀ mímọ́ sọ kí ní òun pé kò ní lára o kò ní mi lára pé gbogbo tí n bá ń sọ tí n bá ń rò pé súnà mẹ́rin sọ sọ́nà tí n bá pírẹsẹ̀ntẹ̀ kódà mo máa ń sọ lórí rédíò kí wọ́n tó bá lòdòdó tó bá ní fàtí mo wá o ẹnu ara mi yìí náà tó fi polongo pé tọ́ ní tí mo wí lánàá oúnjẹ tí wọ́n ní tí mo ní kò dáa pé kẹ́ máa ń lo pàrọ́ má tọ́ tí mo ní kẹ́ máa lọ síbi sàárè máa lọ lè pe àwọn bàbá yín má tọ́ ẹ̀rí rẹ o wọ́n ti mo wá fún mi o ẹ máa lọ bẹ̀ padà mo ní wàhálà kò ní tì mí lójú àmọ́ tí ìbá ti rí mú wá ní ma kọ̀ntínú nìṣó náà ni nìṣó so ó ní pé ẹni tí ó bá fẹ́ pé èèyàn ó gbọ́dọ̀ mọ rántí kíní yẹn pé àwọn tó bá pè tán bẹ́ẹ̀ lé ló kíní òun èèyàn ṣe àgbákò tó bá jẹ́ pé aburú bá ní nílẹ̀ èèyàn pè wọ́n sí so torí pé kíní ọlọ́run wa subhanahu wa ta'ala kò rọ ní tipá èsà nábì ọlọ́run ànábì ọlọ́run ni kò gbọ́dọ̀ mọ́ jẹ́ tí tọ́lọ́wọ́n bá so àwọn pàtàkì àdáwà lè yìí tá a máa sọ pé alhikma tó fi dáwà nítorí pé hikma tí àwọn afárá ń ṣàlàyé alhikma wọ́n ní ma'khudatun min alhakama wọ́n mú hikma látara kankan tó ń pè ní hakama wa huwa ma yuda'u lid-da'wa aw lid-daba kay yudhallila rakibaha òun ni kíní kan tán pè ní hakamu ní ìjánu ìjánu tó bá lo ìjánu fún ẹṣin àbí fún dábàá kan bí ara nǹkan mi tí yẹn bá gùn ó mi pé yẹn ti ní tí yẹn máa fi fà fàyẹ́mùnà òjìmá òjìmá àhà kò ní jẹ́ kó lè ṣe gírímọ́nkáyì ibi tí ọba fẹ́ kọ́ lọ ní ọmọ lọ tó bá fẹ́ yí padà ó tún yí torí ìjánu yẹn ti ń bẹ ní ọwọ́ rẹ̀ so àwọn àfáà láti bí láti bí alḥakama náà ni wọ́n ti yọ hikma lẹ́ẹ̀náha torí pé hikma tabaniyan ní hikma tamna'u sa'ibaha min akhlaqil arazim àwọn ìwà tí ó da yóò máa darí yẹn kú yóò mọ̀ darí rẹ̀ kó ń bẹ̀ ìlànà tí ó da yóò mọ̀ darí rẹ̀ kó ń bẹ̀ nínú èdè àmọ́ wal hikma fi haqiqatiha wad'u al ashya fi mawadi'iha tábà wá ní hikma gangan ní pé lọ́dọ̀ àwọn tí wọ́n ń jẹ́ àwọn àfẹ́sìn òun náà ni kí n gbé nǹkan síbi tó yẹ kó wà gangan wad'u al ashya fi mawadi'iha wa hiya al hikmatu allati yanbaghi an yattasifa biha alqa'im bi da'wati illa Allah òun náà ni àwọn nǹkan tó ṣe pé ẹni tá a bá ní kó fẹ́ ṣe dáwà lójú ọ̀nà tọ́lọ́ wọn fẹ́ péyàn ẹni yẹn ó gbọ́dọ̀ ní àwọn tá ń pè ní hikma yẹn ó wà lára rẹ̀ ìròyìn ni kí nìyẹn gbọ́dọ̀ jẹ́ lára rẹ̀ wà yẹ kún náà lẹ́ba sọ̀rọ̀ tí kẹ́ni yẹn kó wà lórí ìmà fi kayfiyati da'wa kọ́mọ̀ nípa kí báwo ni dáwà ṣe rí torí pọ́lọ́ wọn bá sọ báyìí pé kul hadhihi sabili ad'u ila Allah ala basiratin ana wa man ittaba'ani wa subhanallahi wa ma ana min al-mushrikin nusratu Yusuf olùwọ́ bá ní ìwà nábì sọ fún wa ipi hadhihi sabili ìlànà tèmi lélẹ́yìí ad'u ila Allah ad'u ila Allah mú ń pèèyàn sítọ́lọ́run mọ̀ ń pèyàn lọ sí ọdọ ọlọ́run ọba ẹ̀wọ̀ adìrú ilẹ̀ lọ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ọ̀dọ̀ ara rẹ̀ ní pèpè sí ọ̀dọ̀ lórí ọmọ pariwo mi ò kòkò mi ara mi o mi ò kòkò sọ́dọ̀ ara mi ó sì rí pé padà rí pé ara rẹ̀ ní pèpè sí rọ́ nípa torí àmì tó wá fẹ́ pèpè sọ́dọ̀ ara rẹ̀ ó lè máa pariwo pé mi ò pèpè sọ́dọ̀ ara mi ó mi pèpè sọ́dọ̀ ara mi ó ẹwà máa wẹ̀ ah, ọ̀dà ṣé bí wọ́n ló mú ìròrí yìí wá kò kí ṣe tànẹ́bì sallallahu alaihi wasallam ọ̀dà kú mẹ́ kó padà sí tànẹ́bì sallallahu alaihi wasallam kò sì ní kú mẹ́ tó tó bá yà padà wá táàgì ìròrí rẹ yẹn pọ̀ mọ́ orúkọ rẹ̀ wọ́n táàgì ìròrí yẹn pọ̀ mọ́ orúkọ rẹ̀ só sọ́dọ̀ ara rẹ̀ bí kò sọ́dọ̀ ara rẹ̀ ó ti dọ̀dọ̀ ara rẹ̀ sàpẹ́lú nílẹ̀ tó bá ti parí rẹ̀ nísìn tó bá ti gbọ́ ọ̀rọ̀ rẹ̀ níṣẹ́jú méjì bá gbọ̀ gan àwọn alágbájá ni kò sòrò mà ó sì ní líǹkì ẹ̀mọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam ọdún ẹni tó gbèrò orí yẹn kalẹ̀ náà ló lè jẹ ẹ̀mọ́ ló líǹkì ẹ̀mọ́ bí tó bá ti ń bá Tìjàníyà sọ̀rọ̀ tó bẹ̀ Tìjàníyà ni ọ́ ọmọ àmọ́dá Tìjàní ni wọ̀nyí bá rí kọ́nà láàrin àwọn tìjà ní àwọn gómìnà kí ah, Ibrahimiyya lélẹ́yìí Hamawiyya lélẹ́yìí pẹ̀lú kíni pẹ̀lú rọrí ẹlòmínà tó bá ti rọ̀ kí ah, àwọn jàbátá ní jàbátá ní ọ pẹ̀lú kíni pẹ̀lú rọrí tẹ̀blígì ni wọ́n yìí tẹ̀blígì tí ẹrù sì lélẹ́yìí jẹ tàdọ́mù lélẹ́yìí ó ti mọ́ dáàmà ó sì rọrùn nípa sàlàfíà sàlàfí lélẹ́yìí sàlàfíà pẹ̀lú kíni pẹ̀lú rọrí rọrí ni so ó náà ni bíi oníkálukú ó gbọ́dọ̀ mọ̀ pé illa Allah direct àwọn èèyàn sọ́dọ̀ ọlọ́run ọba straight kó wọn kí wọn kán lọ́dọ̀ ọlọ́run ọba kó ṣe pé ẹ̀sìn ọlọ́run ọba ni wọ́n sìn nítorí ọba ní kí wọ́n ṣe ni wọ́n máa ṣe kìí sí tí wọ́n ń là kalẹ̀ fún wa tí wọ́n ní rí defend anywhere tán bá dé sẹ́yìn gbogbo àti mọ̀ kàrí tẹ bá ń gbá wọn nídìí pé ó defend àkídà rẹ̀ wàláhì rọ̀gbọ́n báwọn stars sọ́nà nù báwọn ṣéwù ṣe sọ́nà nìyẹn báwọn kìnnìkan ṣe sọ́nà nìyẹn báwọn ọ̀ṣà pẹ́sìn tẹ́kà máa gbọ́nù wọn ò ní rí líǹkì máa ń nàbí láíláyé láíláyé ní àkídà wọn àbíkà máa ní kọ̀rínà láfi lẹ́yìn kí ni jẹ́ kọ̀rínà olùdí àkídà kọ̀rínà láfi líǹkì láíláyé so òun ni pé gbúrú àwọn yìí ní tó gbọdọ̀ yíwa níbi ayà yìí ni pé ad'u ila Allah ala basira pẹ̀lú màá ana wa man ittaba'ani gbogbo ní tó bá fẹ́ tẹ̀lé mi o àti mi náà wa subhanallah wa ma ana minal mushrikin bákan náà tá a bá ń sọ̀rọ̀ nípa hikma olùwàwà subhanahu wa ta'ala ó dìde sọ̀nù suratu an-nahl àyà 125 òní ud'u ila sabili rabbika bil hikmati bil hikmati pépè sí ojú ọ̀nà ọlọ́wọ́n ọba rẹ bil hikma pẹ̀lú hikma ibi tó kálukú tí wọ́n ń yà lóríṣiríṣi nìyẹn eléyìí ni ud'u ila sabili rabbika bil hikmati nítorí náà tábà tí wọ́n fi síwá sí a rí pé àwọn kiri yóò wọ́n kó wọn ní àwọn ọmọ lọ ìlú náà sì fi ń kó wọn lọ́mọ lọ hikma àwọn ọ̀nà lè wá ìlú yóò wá wá ìlú kí wọ́n máa lù ú pé àwọn akọrin àwọn ọmọ èèyàn ní lọ́bi kiri yóò máa ó sì ṣe ó sì ṣe abẹ́lẹ́yìn náà yóò kọ́ ń ni pé ń lọ sunday sunday yẹn gẹ́gẹ́ báwọn náà ṣe máa ń ṣe yẹn láàánú ṣe tó pé akọrin fún wọn wọ́n ní prayer book wọ́n wá fa lọ́wọ́ ẹ̀hẹ́ à ń lọ àsàlátù ó sì ṣe bẹ̀rẹ̀ hikma hikma kọ́ so n ti jẹ́ hikma gbogbo akọ́rọ̀ léwu àwọn tafsir kọ́dà tafsir Jalalayn Jalalayn wàláyìn tó tó hikma ni pé bí sunna sunna nabi sallallahu alaihi wasallam káwọ tafsir ibn Kathir káwọ tafsir Tabari n pé hikma ń bẹ̀ òun náà ni bisunna pé àwọn èèyàn pẹ̀lú ìlànà anábì sallallahu alaihi wasallam tí ìlànà anábì sallallahu nǹkan tako ìlú ni ó ti tako mẹ́kọ̀ọ́ ikú rẹ̀ ti fèèrè tí ìlànà anábì ò tako at-tashabbuh bil yahudi wan nasara káwọn olè kọ́sí àwọn yahudi àti nasara ó ti tako ó ti fèèrè gbogbo ìlànà tí wọ́n bá ti tọ̀ ẹni tó sọ pé eh, òṣùlùbù tẹ̀ pé ikma pé tó bá ní ẹ̀ tẹ́bá rẹ̀ ń ṣàìdá ẹ má sọ fún ọ ah kuntu khayra ummatin yani ukhrijat linnas ta'muruna bil ma'rufi wa tanhauna 'anil munkar ó ti fẹ́lẹ̀ ọ sọ fún ọkàlẹ̀ ní ọ̀nà tó wà gbà sọ <laughs> ọ̀nà ń nílẹ̀ yóò wájì pé bóun ni ọ̀nà wo ní ìgbégbà tí bíbẹ̀ yìí sọ̀rọ̀ òun gangan wá ní àmọ́ in tó sọ yẹn tó gbé tó sọ fẹ́ nìyẹn gbọ́dọ̀ jẹ́ pé ìlànà tó ń lò ti ń jẹ́ hikmọ̀ ọgbọ̀dọ̀ jẹ́ sunna nabi sallallahu alayhi wa sallam àwọn ìlú mìíràn láwọn lọ hikma ẹ kódà tó bá ń ṣe wáàsí lọ́wọ́ ẹ nígbà kó sí mùsùlùmí ní ṣe wáàsí ni àbí kiri yó tó ah, ah. wọn kọrin òde ah, àlà lóde gíní kan òde àlà á tẹ́wọ̀n pa ẹni ọ̀pọ̀ sí àwọn mùsùlùmí fọwọ́ mi nìkan so gbogbo àwọn nǹkan wọ̀nyí in ta gbọdọ̀ gbọ́ nínú in ti ń jẹ́ alhikma ni òun ni pé hikma yẹn gangan ó gbọdọ̀ yé wa àwọn àyà Kùránì wa pọ̀ lóríṣiríṣi ìgbà tó lọ́wọ́ bá ń sọ nínú eh, Suratul Baqara one twenty nine قل ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة يعلمهم الكتاب wal hikmata tí ó máa kọ́ ní alukur'an tí ó sì máa kọ́ ní alhikma maana sunna nabi sallallahu alayhi wa sallam tó wáyé zakihim innaka antal azizul hakim ibnu kathir rahimahullah wọn lápọ̀dọ̀ hasan àti qatada àti mujahid gbogbo wọn yẹn wọn sọ pé n ti ń jẹ alhikma wọn ni asunna sunna ni ń jẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà nínú sura nínú suratul baqara one fifty one náà. قلوا كما أرسلنا فيكم رسولا منكم يتلو عليكم آياتنا ويزكيكم ويعلمكم الكتاب والحكمة ويعلمكم ما لم تكونوا تعلمون سنة طبعا هنا قالوا اللي هو تفسيري طبعا الكتابة معنى أو القرآن الحكمة بمعنى السنة نقول حكمة يعني كي طبعا مفهوم الحكمة كن جاي حكمة قد قد نبدا وسيسي òun náà ní kí wọn mọ ìlànà anábì sallallahu alaihi wasallam níbi dáhàwà ṣe olùwà tó ní ẹ níbi ayé àti mọ̀kálẹ̀ kan pé ud'u ila sabili rabbika bil hikmati wal mau'izati al hasana wajadilhum billati hiya ahsan imam ibn kathir ni yaqulu ta'ala amiran rasulahu olùwà bá ń pa anábì láṣẹ muhammad sallallahu alaihi wasallam an yad'u wal khalqa ila allah kọ́ máa pé àwọn èèyàn sí tọ́lọ́wọ́n bá bil hikma pẹ̀lú hikma imaamu ibnu jarir at-tabari àwọn ni wa huwa ma anzala Allahu alayhi min al-kitabi wa sunna pété ń jẹ́ hikma òun náà ni kí èèyàn ó tọ pàǹtí ń bẹ nínú àyà al àti sunna nabi sallallahu alayhi gbogbo hikma tí wọn bá mú wa tó wáyé kakùn kankan nínú al gbogbo hikma tí wọ́n bá mú wá tó bá takò kánú hadith anabi sallallahu alaihi wasallam kí wọ́n máa pé ẹni pé mọ̀sọ́lẹ̀ kan pé n ti ń jẹ́ alhikma nínú èdè gangan òun ni wad'u shay'in aw wad'u al-ashya fi mahalliha tó bá yẹ kó gbé sáyé gbé sáyé rẹ̀ òun kí tó bá fẹ́ ṣe wá sí ayé tó ń gbé e sí òun náà ni al wa sunnah tó ti ń jẹ́ pé yẹn máa hikma nù tó ń bì pé tàbá fẹ́ mọ̀ pé báwo ni hikma ṣe máa ń lọ níbi dáàwà onífúnyẹ̀wà rẹ̀ lè wò pé ọ̀nà wo ni ọ̀nà tí sunna anabi sallallahu alaihi wasallam tó fi gbé dáàwà ṣe kalẹ̀ kí báwo ni anabi sallallahu alaihi wasallam báwo ló ṣe ṣe dáàwà rẹ̀ bá anabi sallallahu alaihi wasallam ṣe ṣe dáàwà rẹ̀ òun náà ni pé ìlànà yẹn náà ni gbogbo ẹni tó bá fẹ́ ṣe wáàsí ló gbọdọ̀ tọ̀ gbogbo wọn tó bá fẹ́ péyàn sínú àìdá àsínú dáadáa àbúfẹ́ pé ẹ̀kọ́ náà ìdá ìlànà yẹn lọ́gbọ̀dọ̀ tọ̀ kọ́dà àwọn hikima ẹlòmíì ó dépò pé tẹ bá ní pé èèyàn ń ṣe aburú nìsín pé èèyàn mutí ẹ wá fẹ́ ṣe wá bó lẹ́sẹ̀ ṣe ẹlòmíì lè fẹ̀lẹ̀ ni wọ́n ti máa ń wíbẹ̀ wọ́n ni ẹ lọ lè bá ilé ọtí yẹn fẹ ìdòkó ti díẹ̀ kọ́dà yìí lè máa mú mínírààsì ti yín lọ́wọ́ tẹ́ bá mú mínírààsì wà wọ́n sọ pé ọtí yóò dáa tí yóò dáa bí ọtọ́ bá fọ ní gòlè rí ìjọun lọ mọ̀ pé ọmọ ti hikma so bẹ́ẹ̀ ni àwọn ẹlòmíì náà nínú ròrí yóò ní onísúnà lòun ipe tán bá pè mí ní mòlúdì máa lọ nílò lè ṣe wá sí fún ẹ ìwà takò wá gbé tán sí ọ̀dà ẹnìkan náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọrin òun náà àwọn ìgbà àwọn àkéde àwọn ìkọ́wá nìyẹn ló ní wọ́n wá pè sí mòlúdì ọ̀wá lọ gbà tó dé mòlúdi àwọn àwọn tìjàní àtàyè táwọn tún ya ìyàkuyà wọn ni là ń bá bẹ̀rẹ̀ sí ní gba ọtí wọ́n ń gba ọtí ni wọ́n ń gbó wọn ọtí lóríṣiríṣi lórí pé tó tún rí pé wọ́n lè mí tó tó wọlé báyìí wọ́n rọ́tẹ̀lé wọn mọ̀ fàákì ní àhà ó ti wá ṣù òun náà ti wá mí nìpe pẹ̀lú ògbó lọ́run ní sì kísà fún yín lónìí ọba gba microphone gbà tí wà sí kàn ní bá ń fáyà wọn yẹ dákun sí lẹ́ ń ṣe yìí wàláyé rí ibú lẹ́ ń ṣe yìí Ah, ah, ẹmu tí níbi wòlú rẹ̀ anábì ní kankankan ní kankankan àti alẹ́lẹ́gẹ́ ni yàrá yàrá yà rẹ̀ ẹ gbẹ kiri wọ. Ah, lójú agbóbá dà wùlẹ̀ ní bá sọ kankankankankan gúnlẹ̀ yìí. bó ṣe ta owó àti máa fà lọ́rùn àwọn tó tó rí àrùn àwọn lọ́wọ́ àti lọ́ọ̀lì sí wá àsìkò níbi níbi níbi mú wọn kí lọ́ọ̀lọ́ lè ṣe ń bẹ̀. ìyẹn débẹ̀ hikma kọ́hún hikma kọ́hún so bẹ́ẹ̀ ni gbogbo ẹni tí bá ń ṣaburú ìyẹn lọ bẹ́ẹ̀ kéjì lọ lé jòkó tí wọn àbí kí n dúró tí wọn ẹkọ́ rẹ̀ wáyà kùránì tó lọ́wọ́ bá sọ ó ní wáyà ràìtà gẹ̀ wáyà ràìtà lẹ́tìnà yọkọ̀dúnà fi àyàtìnà yukfaru bi ayatina yukfaru bi ayatillah ustazu biha ó ní فيفعرض عنهم حتى يخوضوا في حديث غيره إنك إذا مثلهم olúwa ní tó bá ráwọn èèyàn tí wọ́n ń ṣe lédèdèdè kan wọ́n ń fi ayà kùránì ṣe ẹ̀yẹ wọ́n sì bá ṣùgbà ṣùtọ́ kí wọ́n bá wà lára tẹ́lẹ̀ dídé kúrò àríkù mọ́jòkó tì wọ́n sọ eléyìí ni ìlànà tí anabi sallallahu alaihi wasallam tó là kalẹ̀ fún wa ẹni tó bá fẹ́ ṣe dáwà ìlànà àkọ́kọ́ tó gbọdọ̀ tọ̀ òun náà ni ad-da'watu ila tawhid pé àwọn èèyàn pé àwọn èèyàn sí tawhid ìsìn ọlọ́run ọba nìkan oṣù kó àwọn èèyàn kúrò níbi ẹbọ jẹ́ kí ẹbọ ó yé àwọn èèyàn àkọ́kọ́ eléyìí náà ni àkọ́kọ́ hikma ní ọkọ máa ní ọ̀dá àwùjọ kan nísìnyí ọba àwọn mutí ọba àwọn ń ṣẹbọ ọba àwọn ní òṣà oríṣiríṣi ni wọ́n ní nítorí wọn kọ́ ń sọ fún wọn ni pé ẹ máa wá kírun ẹ máa wá kírun ẹ máa wá kírun kọ́ làkọ́kọ́ o ẹ bọ̀ yẹn lọ́kọ̀ọ́kọ́ gbìyànjú láti ṣe àlàyé fún wọn ó ṣe àlàyé rẹ̀ yékéyéké fún wọn náà ni Ànábì sallallahu alaihi wasallam ìgbà tó rán Mu'az lọ sí Yemen ó ní innaka tahti qawman min ahli kitab فأول ما تدعيهم أن يوحدوا الله أو أن يعبدوا الله ولا يشركوا به شيئا àkọ́kùn kan tó kọjú kó yé wọn nìyẹn o dáwà tawhid gbogbo tí wọn bá dé ní àwùjọ afi ti o ba di pi a kodakoro ni alawujo yi ma ko si ntindebola ujo yi ma nene jibida ke amoto ma lo pinba to ba fi le ma pataki lilo niro ile yi karo yi re ti wa yi i ibo le yio de to ni rebo ni ibo nyefede to ni nri ntindebola nbe kodaru lori ọ̀rọ̀ pé ẹbọ tí wọ́n ẹbọ ẹbọ ti ẹbọ tí ó pamọ́kọ̀wé ẹbọ gangan tán máa ń gbé kalẹ̀ sẹ̀pẹ́ ìlú ìrìn alẹ́ ní pé ah, ẹbọ gangan ni àwọn ẹbọ kan bẹ tó pé àwọn èèyàn ní mà tí tó kálù tí mùsùlùmí gan mọ̀ pé ẹbọ lélẹ̀ yìí ẹ sì lóríta mẹ́ta ẹbà tó gbé kalẹ̀ ẹ dé oríta mẹ́rin ẹbà wọ́n gbé kalẹ̀ so kátó wá ní pé bómi tiẹ̀ tó ṣe tiẹ̀ tó ṣe rú bẹ́ẹ̀ so àwọn ẹ̀yà ẹbọ náà tó pé ànẹ́sọ̀lọ́sálàmù jẹ́ kó yíwa pẹ́ bọ́ ni èèyàn gbọdọ̀ ṣàlàyé rẹ̀ wọn ni ad-da'watu ila tawhid torí pé kí ni tí tawhid ọba fi lè jòkó gbogbo tí ń jẹ́ ìbáàdà fi hàn bèèrè ń ṣe gbogbo ọmọ kùdà lónìí èèyàn nígbà kan lọ́dọ̀ ọlọ́run ọba ولقد أوحي إليك وإلى الذين من قبلك لئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين tí a bèèrè ṣe bọ̀ gbogbo tí ń jẹ́ iṣẹ́ rí yóò bàjẹ́ yányá so ìpèpè sí tàwíìdì gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni anabi sallallahu alaihi wasallam ló ṣe lo ìṣẹ̀mí ayé rẹ̀ bẹ́ẹ̀ ló ṣe gbé dáwà rẹ̀ ọdún mẹ́wàá alákọ̀ọ́kọ́ anabi sallallahu alaihi wasallam ó di di ọdún mẹ́wàá kò sí ti ń jẹ́ ẹ̀rùn kò sí ti ń jẹ́ àwẹ̀ kò sí ti ń jẹ́ pé à ń yọ zaka kò sí ti ń jẹ́ pé à ń lọ sí hajj ìtànàbí ń ṣe náà ni àkídà so àkídà yẹn náà lágbọ́dọ̀ jẹ́ kó yí àwọn èèyàn challenge kan bẹ fún àwọn tá jẹ́ onísúnà kọ́lọ́kọ́ ṣàṣìwá lónísúnà lódodo òun náà ni pé a máa ń sọ̀rọ̀ nípa tawhid uluhiyya rububiyya àmọ́ tawhid al-asma wa aláyà àgbóyè rẹ̀ kéré láwùjọ o ó kéré ní àwùjọ ó kéré ẹlòmíì ti ń bẹnu súnà ó tó ọdún mẹ́wàá mo padà rí experience pé bọ́n ṣe súnà ń jẹ́ ó pamọ́ sáwọn èèyàn mo jòkó ní kíláàsì níjọ́ àwọn ènìyàn ti pẹ́ ń di súnà ìmúlẹ̀ sọ yóò wọ́n láti máa bí wọ́n pé ǹjẹ́ olówó bá lọ́wọ́ ìdààmú sì bá gbogbo àwọn tó ń bẹ kíláàsì ẹ sọ̀rọ̀ ní bá ń wò kélekèle ẹ dáhùn nǹkan fúnṣà ń wò náà ni pàtó ẹ̀rẹ̀ nìkan ní kọ̀ lọ́wọ́ mo ní wàá kọ̀ lọ́wọ́ ọmọ kó tó ju bọ́ọ̀lù lẹ́sẹ̀lélá ìyẹ́dùn ẹ̀hẹ́ ẹ̀lú ẹ̀ tó kẹ́lómi tó sọ̀rọ̀ ẹnìkan dákan wọn ní ọlọ́wọ́ mo ní mélòó àwọn ọmọ yìí rẹ̀ tọ́ ọlọ́wọ́ kò níye so yóò rí pé àgbóyé yẹn ọwọ́n láwùjọ àgbóyé àsìmá wà sí fàá àwọn afásí máa ń pariwo ipe jùzọ wọn láyà tẹjẹza nínú tàwọ̀hídì ní tàwọ̀hídì àsìmá wà sí fàá tèyí ìpé kan tí ó ṣe fọwọ́rọ́ sẹ́yìn pé ẹja pẹ̀lẹ́ àfi kéèyàn ọgbọ́n gbogbo ẹ̀yí papọ̀ ẹ̀yìn afásun náà iṣẹ́ kù lọ́rùn yìí nípa al-asma wa sifat aláwọn onísúnnà gan wọ́n ní àìgbọ́yé àìgbọ́yé tó ń ṣẹlẹ̀ mẹ́ kátó alẹ́ tó ti ẹ̀gbọ́yé ìjọ kan ẹnìkan lára àwọn onídáwà dáwà comparative tó gbajúmọ̀ wọ̀nyí ó gbajúmọ̀ gan ìrántí ó kọ rẹ̀ wọ́n máa ń gbọ́ gan mo wá jòkó ní ṣọ́ọ̀bù àwọn tó máa ń ta kíṣẹ́ẹ̀tì yẹn jọ yẹn mo fẹ́ ń retí ẹnìkan bẹ́ẹ̀ ni kí wọ́n á pàdé òun wọ́n ń pè kíṣẹ́ẹ̀tì ẹni yìí kírísítẹ́nì kan wá jáde wọ́n jọ fẹ́ ṣe debate kírísítẹ́nì yẹn wá ń sọ̀rọ̀ wípé olúwa dá omi ènìyàn gẹ́gẹ́ bí àwòrán ara rẹ̀ àfáwọn bu ẹ̀rín kẹ́ ah, à <laughs> ṣé ti ń bẹnu báìbù yín nù obìnrin ọmọ yẹn níbẹ̀ ni omi à ah, alẹ́ ti sọnù ẹ̀yin sọ pé olúwa dọ́ èèyàn bí àwòrán ara rẹ̀ à ah, ṣé olúwa ń lọ́wọ́ lórí òun ó lẹ́sẹ̀ ó lójú ènìyàn níbẹ̀ ni ni à ah, ẹ ti sọnù gbà tó ń sá jòkó wọn àwọn gbà tó wá dìgbẹ̀yìn conversation ọ̀hún mo padà rí i pé bàbá òun sì ń rí ni christian òun ìyẹn wọn ò fẹ́ wọ báyìí kírísítẹ́nì yìí ó àkídà rẹ̀ ó da ju ti ọkùnrin ní comparative yìí lọ pẹ̀lú ọlọ́run ọba torí pé ọlọ́run ọba subhanahu wa ta'ala ó dá èèyàn lódodo bí àwòrán ara rẹ̀ àmọ́ kàn ní tafsir ó ní àwọn àlàyé hadith anabi sallam gan kílẹ̀ rẹ̀ bí khalaqallahu adama ala suratihi khalaqallahu adama ala surati rahman ẹ̀wùn kan so ó sì jáde bọ́ta òun ni dáìyà kabira òun ni òun ni apèpè tó lágbára jù so ó sì wí ni, christian yẹn nǹkan wọn pé ah ẹ̀wọ̀n kaba yìí so náà ni pé ọ̀rọ̀ tawhidil asma wa sifat ní tí a gbọ́dọ̀ mójútó ni o mo tó pàdé ẹnìkan jọ kan náà òun náà ti pẹ́ nídìí súnú dáadáa mo ní ǹjẹ́ ọlọ́wọ́ bá lọ́wọ́ níbẹ̀ ní ọlọ́wọ́ mélòó ni oní méjì ni ewu lọ tún ewu ah ó lóun àmọ́ òun tó takú síbẹ̀ o ṣe ti gẹ́tẹ̀ báwọn so náà ni àwọn ẹṣù yóò kó wáyé ọ̀rọ̀ àsìmọ́ àwọn sífàtì bẹ́ẹ̀ sì ni ti máa ń fà ní pé àwọn public lecture hmm. báyìí àwọn èyí sábà bá ṣàràrọ̀ àwọn ọ̀rọ̀ báwọn nípa tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ àsìmọ́ àsìfàtì lápẹ̀lú jẹ́ ká kíyèsí so mo ti ṣàkíyèsí kí ní yẹn pé kí ní yẹn ọ̀pọ̀ gan ni àpòyìn ó kéré ní àwùjọ wa so ní pé tawhid nínú tí yẹn gbọdọ̀ pèèyàn sí ni tó gbóhùn ni àkọ́kọ́ so tẹ́ bá wá gbogbo àwọn èèyàn tó bá ń ṣe dáwà láyé dáwà tawhid wọn kí bẹ́ ṣe o àbẹ́ tó bá jẹ́ oní súnà súnà sẹlẹ̀fì tó jẹ́ súnà sẹlẹ̀fì náà ni ẹ̀mà gbọ́ náà ni yú náà ni kọ́lá ẹ̀kọ́ ní Sudan sheikh eh, tanimola ni àwọn afá sàlàfíà Sudan àwọn oníbídà àti ti dáwọn mà du'atu tawhid náà wọ́n pè wọn wọ́n ni ṣáwọn tó àwọn du'atu tawhid lẹ́wọ́ ẹ̀bọ̀ so wọ́n ti dá wọ́n ti dá àmọ̀ pé àwọn ní tawhid tawhid tawhid gbogbo wà náà ni so wọ́n ní pé tawhid àkọ́kọ́ ni ti tí a gbọ́dọ̀ kíyèsí olùwọ́bá ni wọ́n máa arsalna min qablika min náà làwọn náà pèpè sí nabiyullahi يا قوم إني لكم نظير مبين أن نعبد الله أن نعبد الله ديك السلام نكان شسوف نكي توحيد náà ni gbogbo wọn ń gbé wá ní oríṣiríṣi gbogbo àwọn tí ń jẹ́ ànábì ọlọ́run ọba so náà ni gbogbo ẹni tó bá fẹ́ ṣe dáwà àwọn ànábì Ibrahim wa idh qala Ibrahim li abihi hazara atattakhidhu asnaman alihatan inni araka wa qawmaka fi dhalalin mubin إني وجهت وجهي لله فطر السماوات والأرض حنيفا مسلما وما أنا من المشركين gbogbo àwọn dáwọn ànábì ọlọ́wọ́n bá kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan láàmú rí pé tàwíìdì tàwíìdì yìí náà ni so àwọn tó wọ́n ń ṣe dáwà tí wọ́n bá ti tọ̀lá náà nẹ́bì sọ̀rọ̀ sọ́nà tó wọ́n tọ́ súnà nẹ́bì àwọn ti gbà pé yufarriquna tàwíìdì máa ń dáwà lákàlẹ̀ ni fi ìlkùsùmà àwọn afásúnà máa ń sọ ipe níbi tàwíìdì ibẹ̀ nìjà máa wà tó bá bẹ̀rẹ̀ wá sí nìsín tó bá ní ẹjá máa wá rè ẹjá máa kírun lédè ká kírun ká mójútó run ká mójútó zaka ká máa gbàwẹ̀ wá dáadáa ká máa ṣe dáadáa ká ṣe dáadáa sálà ìní ṣe dáadáa sẹ́ni tó súnmọ́ kọ́lẹ̀ nìkan kan ò ní bọ̀jà ẹnìkan kan ò ní bọ̀jà ra mẹ́nu rẹ débi pé àwọn ń àwọn pààrọ̀ àwọn gbẹ́rẹ́ tẹ̀ ń sin èyí tẹ̀ ń so mọ́lé tẹ̀ ń rì mọ́lẹ̀ tẹ̀ ń tẹ́ ń fi ń wẹ̀ tẹ́ ń bu mu tẹ́ ń bu jẹ tẹ́ fi ń para ẹbọ ni tẹ́ bá kú sílé ẹ̀ ẹ wọ̀ náà àyàn jà abáwọn ní ti wà sí mẹ́wọ̀ abáwọn lóná ó ti ta ó ti kọ́kọ́ ó ti bá sẹ́ gẹ́rẹ́kẹ́tẹ́ ó ti fọ́ àwọn ventures lóríṣiríṣi pẹ̀lú gbólóhùn mẹ́rin wọn àwọn èèyàn ní débẹ̀ wọn ò ní débẹ̀ wọn so òun náà ni gbogbo tó wá dáwà tawhid ni o tawhid ni kó fi bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn èèyàn kí n sọ ma tẹnu gbogbo wa náà ni àwọn afásùn náà kúrò àtàwọn fẹ́ sọ̀rọ̀ àlọ́ àlá wọ́n mọ bí wọ́n ṣe pẹ́ kọ́lọ́kọ́lọ́ kọ́lọ́kọ́lọ́ wọ́n yà wá bí tawhid wọ́n mọ bí wọ́n ṣe pẹ́ wọ́n sì yà wá kọ́lá táyà mọ́mú wọ́n pẹ́ kọ́lọ́kọ́lọ́kọ́lọ́ wọ́n yà wá bí tawhid so so bákan náà inú tí a bá tún fẹ́ ṣe dáwà tí èyàn mọ̀ pé ah, ẹni yìí ó ní hikima pẹ̀lú dáwà rẹ̀ òun náà ni kí o tún wá pé àwọn èèyàn ila ittiba'i sunnati nabi sallallahu alaihi wasallam pé wọ́n pé súnà nàbì ní kí wọ́n tẹ̀lé sórí ènìyàn ló ní hikima níbi dáwà rẹ̀ bí ṣe ń pè pèsè tawhidi bí ṣe máa darí wọn sí pé súnà nàbì ẹ̀sìn lọ́wọ́ nìkan oṣù lẹ́yìn náà ẹ̀ lè dọ́lọ́sìn àfi kẹ́ gba látọ̀dọ̀ anábì sallallahu alaihi wasallam sùúrù ẹnìyẹn ló ní hikma àmọ́ pé wọ́n kò ní di ẹbọ tán ń rẹ ọba wọn jà pẹ̀lú ẹmọ ẹmọ mẹsẹ̀ bọ́ mọ́sẹ̀ báyìí lómi gan Allahu akbar kọ́dà ibo dáwà ìkó ní di ẹbọ wọn gan ìgbà míì ní fàràdé rẹ̀ níbi àwọn hikma nígbà míì gan níbi pé a kò fẹ́ bẹ́ẹ̀ bí àwọn bẹ́ẹ̀ tà áwùnú àbáwọn kan sá wọ́n sá ní wọ́n ní àwọn fẹ́ àwọn fẹ́ takọ ẹbọ àwọn tó ń ṣẹbọ wọn ẹ wá lọ lè gbé òkúta ẹbọ wọn èkúta èṣù wọn ẹ wá lọ lè lẹ ẹ lọ lè gbé pamọ́ ẹ lọ lè lẹ sọ̀nà síbi kan ẹ wú ẹbọ nú ẹ̀mí ẹlẹ́fẹ́ wú ẹbọ lẹ́lẹ̀ anẹ́bísọ̀lọ́ àsálàmù kò sọ́làmù ẹbọ nú ẹ̀mí lànẹ́bísọ̀lọ́ àsálàmù kọ́ wó ẹ kọ́kọ́ wú ẹbọ tí ń bẹ nínú ẹ̀mí náà ìgbà tẹ́bọ nínú ẹ̀mí bá wó ẹbọ lẹ́ẹ̀lẹ́ ọ̀rọ̀ láti wọ́n àbẹ́tẹ̀ bá wú ẹbọ nínú ẹ̀mí bẹ́ẹ̀ wú gbogbo ẹbọ lẹ́lẹ́ jù bẹ́ẹ̀ lọ ìdí ó tóbi ló tó gbé wájú bẹ́ẹ̀ lọ wọ́n tá a gbé òkúta ìdúró náà lọ́dún sọ sílẹ̀ kan àwọn ènìyàn wá ń wá ẹ̀fọ́n wá ń wá kíní ẹbọ wọn káàkiri kíní òkúta wọn káàkiri ẹnìyàn sọ fún mi òun lágbọ̀ọ́yé súnà ó láti máa ń sọ fún ọkọ̀ yà ń tó kàn kọ́ ìrònírọ́ àwọn ò òkúta wọn gbà wọn lọ́dún sọ́nù ni ìgbà tán wá jí gbé tán àwọn ènìyàn wá ń wá wá wá wá wá ìjọ kan rí nǹkan báyìí tẹ bá rí ìsọ̀wọ́ tán fi sẹlẹbírẹ́tì kìíní yẹn ó tún wá lágbára ju ti tẹ́lẹ̀ lọ wọ́n tún wá beautify rẹ̀ ju tẹ́lẹ̀ tẹ́lẹ̀ lọ kò sí ẹjẹ́ ẹbọ nù abẹ́ tó pa ẹbọ wọ́n jí ẹbọ kalẹ̀ ni so òun náà ní ẹbọ ẹ̀mí lèyàn kọ̀ọ̀kan wọ́n náà tí yóò fi pa tẹ́ bá ti pa ẹbọ ẹ̀mí yóò rọrùn láti mú ẹbọ kún lẹ́yìn tó bá mú kún lẹ́ àwọn gẹ́gẹ́ ni wọ́n fọwọ́ra wọn pẹ̀lú gbé dànù náà lẹ́nu mi náà sọ fún mi yóò ní wọ́n di àwọn kékeré kan mọ́lé àwọn òun ọjà ní májà májà àwọn tí wọ́n so kiri yẹn gangan àwọn ni kò gbìyànjú láti bá sọ̀rọ̀ kó yí wọn pé nǹkan dè mọ́lé yìí àbúrò nǹkan máa burú rẹ̀ tó bá já wọ́n tún fi mí sí tó bá tún já ní tó ní nítorí lè gbé wá so tó bá já tẹ̀lé bá jòkó tì pé a so pàṣì máa wò nǹkan wa wá já ọmọ tó wá bí apá wá já so wá rí tẹ̀sí ó wá ní ẹgbẹ́ bá sọ̀rọ̀ mọ́ torí ó ti mọ̀ pé wọ́n náà ni so fẹ́ kan báwọn sọ̀rọ̀ gángan mọ́dẹ̀lì kìíní rùn ẹnì kan náà pè mí láti ṣàrẹ́ńjì òní brọ́dà wọn ó ní bàbá kan pé ń rí nǹkan mọ́lẹ̀ ó ní òun wá fẹ́ takò pé kọ́ mọ́ rí nǹkan mọ́lẹ̀ ah ẹ̀dínkù pé ẹnì yìí náà ọ wá pè pàtó pè mí ni wọ́n ń gbọ́ ọmọ rẹ̀ lábẹ́ ọmọ rẹ̀ ní ẹ̀wọ́n lòun fẹ́ wú ni èwo ni kò ṣe ń bẹ́ẹ̀ mo ní mọ wù ìyá ni yóò dá yín ìyá ah. ìyá ni yóò dá yín àfà mo ní mọ wù ju bàbá yẹn gẹ́gẹ́ ní kọ́ lọ lè àbá tó ní à ìyá ni à ah. àfisẹ́ ah, tí ó ṣe nù yóò lọ lè bàbá wọn ni yóò wá ṣàlàyé fún un kó tó kó mọ ewu tí òbẹ̀sọ́ bá ní ọmọ rí mọ́ bẹ̀rù yóò lọ bòmí yóò tó lọ lè yóò tún rí nǹkan mí jọ́ mi náà lójú lòní tó fẹ̀kan try láti rí bàbá òun sokun wá wá ọ̀nà tó fi bá a sọ̀rọ̀ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ so kọ́lọ́hún pé oṣù oṣù kò ń gẹ́ so irú eléyìí ni uslubu tó pè ní al-hikma gangan nù so lẹ́yìn náà ìpìyàn sí sunnah nabi sallallahu alaihi wasallam níbi dáwà àti pé káwọn èèyàn kan jìnnà síbi dáwà gbogbo ẹni tí máa ń ṣe dáwà pẹ̀lú hikma tí ó yẹ sọ pé kọ́ ṣàlàyé ti ń jẹ́ bí dáwà nítorí òfin hikama ò òfin hikama ṣe tó yẹ pé òwò rẹnu ṣàlàyé tí ń jẹ́ bídà àrí fáwọn èèyàn tó pé bídà àwọn gan àwọn èèyàn sì máa tẹ̀lé yín kí wọ́n tún máa bá bídà káàkiri àkọ́dá jókòó yí wọn pé tí ń jẹ́ súnà nẹ́bí ni tí ń jẹ́ bídà ni sọ̀rọ̀kọ́ ọmọ ní ẹgbẹ́ bèèrè lẹ́kọ̀ọ́ ní mẹ́nu lọ́bí yíò náà àìrọ́ mẹ́nu kan ní o fi rájàbù yìí oṣù rájàbù tẹ́ ń gbá wẹ́mbẹ́ tẹ́lẹ̀ ń gba rájàbù bídà ní o sàmẹ́bí òkè ń gbá abẹ́ o ni ó ṣàlàyé fáwọn èèyàn ni ó lè ta wọn lára ó lè ní wọn lára sọ́sájì kó yé wọn pé tọ́lọ́wọ́n bá ní wọ́n pè wọ́n sí lẹ́yìn náà ẹni tó sì fẹ́ pé kò gẹ́gán kó máa wo ẹ̀mí tiẹ̀ náà wo gbogbo ọgbà wípé sí ìkìláṣọ àmẹ́ṣẹ́ nítorí tọ́lọ́run náà ni òun fi ń ṣe nǹkan tí òun ń ṣe yìí èyí ó ti kó yé àwọn èèyàn pé kò sí ẹni tíyàn lè bá tíyàn lè tẹ̀lé láyé tíyàn lè tẹ̀lé tí ì bá ṣe nìyẹn tẹ̀lé ẹ padà blame ara yín kan yìí ẹ bílímù ara yín tẹ́ ẹ bá bílímù ara yín láyé ẹ padà bílímù ara yín lálùkìyàmà torí pé kí ni gbogbo ẹni tí yẹn bá ń tẹ̀lé tí kì í bá ṣe pé tànẹ́bí sallallahu alaihi wasallam ní pé yẹn sí gangan sọ padà jà kan yìí ni toró padà rá sí ó padà rá sí tó o bá rá sí láyé ó rá sí rí níjọ́ wọn lálùkìyàmà وتبرأ الذين اتبعوا من الذين اتبعوا وتقطعت بهم الأسباب àtẹnitin tẹ̀lé ẹni tí wọ́n ń tẹ̀lé àtẹnitin tẹ̀lé yàn àwọn tó ń wọn sọ wọn pé ah irọ́ o ìní ẹ̀ tẹ̀lé mi o wọn lọ ń tẹ̀lé mi gbogbo àwọn tó lámì rù gbogbo àwọn tó ní ṣéhù àwọn tó ní ùsáàzù tó pé ó sì clear pé n tó ń ṣe yìí wà láì kìí ṣe ń tàlẹ́ sọ̀rọ̀ sọ́nà mú wa àwọn tí sì ń tẹ̀lé náà àwọn ìjọba handu rẹ gbogbo àwọn ọmọ dọ́là mú pé anitẹ́ǹsẹ̀ yìí bí díà rẹ̀ ń bá kí tẹ́ǹtẹ̀lé kìí ṣe lànà súnà mẹ́sàn-án wọ́n ló sì máa ní pírọ́blẹ́mù nínú ẹ̀mí o sì ní lè fi ẹni yẹn kalẹ̀ èèyàn padà dára ní lẹ́tọ́ àti ògbìn àlùkìyàmà èèyàn jà pẹ̀lú àwọn ustazu tó wáyà so náà ni ويقول لو كان لنا كرة فتتبرأوا منكم كما تبرأتم منا wọ́n ni à tó apá bá tó tó ayé wá ni èèyàn mọ́ àṣà pé àwọn gan àbámọ̀ bá ṣe máa gẹ́gẹ́ bẹ́ẹ̀ sí ní ẹ̀ báwa náà ṣe lónìí كذلك يريهم الله a'malahum hasaratin عليه. gbogbo fìtínà tí wọ́n ṣe ń lé ayé yóò wá di àbámọ̀ràn wọn lọ́wọ́ tí kọ́ lọ́wọ́ bá kó ṣàánú fún wa wọn náà ni pé tó bá fẹ́ rìn ìlànà hikma níbi dáhàwá ó gbọ́dọ̀ máa pèèyàn sí sunna nabi sallallahu alayhi wa alihi wa sallam tó bá kan náà al-amru bil ma'ruf wa nahyi munkar ẹni tó bá fẹ́ kọ ìbàjẹ́ tó bá fẹ́ lo hikma níbi dáhàwá rẹ̀ ọgbọ̀dọ̀ máa ní al-amru bil ma'ruf ìpàṣẹ pé dáadáa ni ẹ ṣe wà amru bin nahy wà náà yẹn lóun kàfẹ́ mọ́ ṣe ìbàjẹ́ gbogbo tí ó bá wà gbogbo tó bá wà. òun láti lè rí nǹkan tí ọlọ́wọ́ bá fẹ́ kéèyàn. al kí wọn máa pàṣẹ dáadáa wọn náà yẹn ló ń kà ó tó bá rẹ tí ò ṣe dára sọ fún yá dáadáa ní ma ṣe lẹ́yìn ọba mu àyẹ̀wò ṣòkò tó yẹ yìí àpẹẹ kó rí báyìí láwọn ọ̀fẹ́ kó rí bẹ́ẹ̀ wàhálà ni. ẹ wo ẹnìyàn Umar radiyallahu anhu lamma tu'i ìgbà tí wọ́n gún Umar tó ń sáàbù rẹ̀ tó ti pé ó ń wà ní ó ti dé pọ́ìntì ikú tán yẹn gan ara àwọn tí wọ́n ń gbé Umar lọ dìgọ̀dìgọ̀dìgọ̀dìgọ̀ láwọn ọwọ́ àrí kan lára wọn وإذا ويزري يعني يسبل إزاره tó ìzáàrù rẹ̀ tó wọ̀ ká ní ṣòkòtò àbẹ́wò ọwá kó dé kókó ẹ̀ṣẹ̀ rẹ̀ lóun ti bí wọ́n ṣe wà ní ẹnu kó fẹ́ kú náà ó sì ń sọ fẹ́ nìyẹn pé ẹ̀rọ̀fà ìzáàrù ẹ̀rọ̀fà ìzáàrù ká ìzáàrù yẹn sókè ẹ má jẹ́ kó kan so náà ni gbogbo mùsùlùmí tí yẹn bá rí nǹkan tí ó da arábòdò nìyàn kò gbọ́dọ̀ ní ọ̀la láti máa sọ fún yàn èmi ẹni ojú ojú rántí èmi ni ah ojú etí yàn débi ọ̀rọ̀ láti sọ fún yàn pé kó má ṣe bàjẹ́ máa wò ọkàn mọ ọ̀rọ̀ ní tó kù tẹ́lọ̀ lè lè kọ́ oníkebú nìyàn sí máa approach yàn torí pé kí ni tẹ́ bá wo àwọn oríṣiríṣi ìgbà mi àwọn sáà sọ kíní kan wọ́n nígbà míì èèyàn dákẹ́ fún ọ̀rọ̀ nígbà míì yẹn ni pé ní moment ọ̀rọ̀ yẹn ń ṣẹlẹ̀ ọ̀dàkẹ́ ó ní ìdíkọ̀dákẹ́ ńgbà míì so ọ wà padà wá rí fíṣítì ẹ̀ òun náà yanjú ọ̀rọ̀ ìgbà míì ẹsẹ̀kẹsẹ̀ náà ló sì máa sọ iná la nẹ́tọ̀ sọ́dọ̀ fi tó kalẹ̀ pé máa ń rọ àmì nǹkan mú kí àwọn pẹ̀lú yorùbá yìí ẹ̀hún bí ẹ̀ òun tó bá rí tí ò dáa tó bá lágbára láti fọwọ́ yìí padà bóyá ọmọ rẹ àbábùrù rẹ tó lè nà ná àwọn òbí aláṣẹ fìyà jẹ nìyẹn wàyí ń tó bá lágbára láti fi ọwọ́ ṣe ọ̀dẹ̀lẹ̀sẹ́ni kò fà wọ́n sọ sọ fẹ́ nìyẹn tó a kó bá mú pé ah ẹni yìí ìlera yìí sọ fún yàrá àbí ah ẹni yìí fi sẹ́ni tí mo lè sọ fún sọfàlẹ̀ kọ́lbì ìfẹ́mí rẹ̀ kọ́ ẹni pé kó mẹ́ sún kó omi tó wá ti ń ṣèbàjẹ́ òun so bóyá wàá máa wá ọ̀nà míì jọ míì tó fi ráǹfààní àti lè sọ fún kódà ń gbà míì láàrin ìyàwó sọ́kọ kódà bàbá sọ ọmọ ń gbà míì ó rí ní tí ò dáa so ó lè dákẹ́ ń gbà míì báyìí tó máa wò ó tó wá yá wẹ́ wá di bí ijọ́ kejì àbí wákàtí kan lẹ́gbàá lọ́wọ́ àpò ìsọ́n pé tó ṣílẹ̀ kan ẹ̀rọ ọ̀dà tó ṣe wọn ọ̀dà sàmọ́ ń ṣe aburú wọn ní rẹ́gbẹ̀rẹ́ náà ní rẹ́gbẹ̀rẹ́ wọn náà ah, wọ́n pé wọ́n máa embarrassing yàn nìkan kan kan irú ò ṣe ẹ̀kọ́ dáná so èèyàn rẹ̀ mí ẹni yẹn lọ́wọ́ láti lè gbòdodo so náà ni ó ní àwọn àṣàlì á sì lọ́dọ̀ Ànábì sallallahu tí anabi sọ̀rọ̀ sọ́làmù lò lóríṣiríṣiríṣiríṣi láti fi pe àwọn èèyàn kúrò nínú ìbàjẹ́ ẹlòmíì anabi sọ̀rọ̀ lọ́wọ́ sọ́làmù ọba lo ọ̀nà tó le tí ó pe a ah, òṣùlùwò yìí le púpọ̀ sòkí ló fa ni pé anabi ti ríru ìṣesí ẹni yẹn pípẹ́ nìyí ó ti gbọ́ ẹ̀sìn yé délẹ́kùn pé kí n bá sọ̀rọ̀ pẹ̀lú líle tí ò sí ní bínú tí ò ní bínú sùúrù ẹ̀ ń bẹ̀ nínú ṣẹ̀mí ànẹ́bí ànẹ́bí sallallahu alaihi wasallam irú rẹ̀ iná ni inú hadithi muslim ni arákùnrin kan ànẹ́bí sallallahu alaihi wasallam ó rí khatam dhahab ó rí òkà góòdì ní ọwọ́ arákùnrin yẹn gbàtánàbí rí i fanazaa'u nabi sallallahu alaihi wasallam anabi gẹ́gẹ́ ló fọwọ́ fààyọ lọ́wọ́ rẹ̀ báyìí farama bihi anabi sì jùnú anabi yọ ó sì jùnú lẹ́yìn báyìí anabi wa ni ya'madu ahadukum ila jamratin minan nar fayada'uha fi yadihi tí ẹ sì máma ẹ sì lọ lè fọwọ́ mú iná ẹ̀yìn èèyàn ẹ sì máa kì anabi wa ni anabi dákẹ́ àwọn èèyàn wá wo tẹ́fìmọ̀ pé àgbọ́yé yẹn nìyẹn ó ti dé lẹ́bù kan àyàn wá bá ibi kóòsì àìtàbẹ̀ka ìtẹ́fẹ̀ ìlera mú òkà rẹ̀ tánàbí sọ̀rọ̀ padà òkà góòdì mọ́jọ owó ìsìtì báwọn mú kọ́lọ̀ lébi sàǹfààní bí ó gbé fẹ́nìkan ní bọ́yọ́ tà ní ẹni kí lárákùnrin yẹn wí ọkùnrin wọn ní ké á èmi o èmi mu mọ́ olóhùn ní mu ìpínta nẹ́bí sọ̀rọ̀ sọ́dàm tó gbà tó sọnù lọ́wọ́ wọn kó tún wá tún mú láíláí nìní tún mú má so bí láfi mà pípé ńgbà ní anabi sallallahu alaihi wasallam anabi a máa lo àwọn ọ̀nà tó le nígbà míì so nígbà míì anabi sallallahu alaihi wasallam a sì lo ọ̀nà míì tó ṣe pé ah, ọ̀nà yẹn yóò ti rọ jù yóò rọ jù irú ọ̀nà ṣẹlẹ̀ Mu'awiya ibn Hakam as-Sulami ó ní níjọ́ kan bainama ana usalli ma rasul sallallahu alaihi wasallam wala an kírun lọ́wọ́ idha atisha rajulun min alqawm ẹni kan bá sí lórí irun gbàtẹ́ ni yẹn sí faqultu yarhamukallah n tó ti mọ̀tẹ́lẹ̀ tẹ́ni pé tí yẹn bá ti sí kó ṣe yarhamukallah olóhùn wáyé bẹ̀ fẹ́ kùnrin yẹn ó nígbà tí òun wí tán báyìí ó ní farama ni alqawm bi absari olóhùn kálukú bá wọn jùmọ̀ wọn láwọn fẹ́ ah ń kírun lọ́wọ́ tó ń kíyàn ìlú aláìmọ̀kan orí àní nígbà táwọn yẹn ń wò ní kálukú wọn ní wọn àwọn kí ló dé àmọ́ ṣánàkún tẹ̀ ń zùn náà ilẹ̀ ìyá kí ló dé tẹ̀ ń tẹ̀wá ń tẹ̀wá ń wòye báyìí àfọ̀já ah, wọn ló yẹtẹ̀rẹ̀ fún náà ìdí ìmọ̀ aláfíkásí ní kálukú fọwọ́ gbá tán pé káyè ah, yẹn sọ̀rọ̀ lórí irun ah, nígbà tán ṣe bẹ́ẹ̀ ó ní àníṣọ̀rọ̀ sọ́làm tó parí irun tán ó ní fàbí àbí wàbí àbí hùwà wà ummi ó ní ah àníṣọ̀rọ̀ sọ́làm yìí yẹn ni ah orí àníṣọ̀rọ̀ yìí dáa ó ní ma ra'aytu mu'alliman ba'dahu ahsana ta'liman minhu wọn ò rẹ́ nìkan tó mọ̀ yàn kọ́ lẹ́kọ̀ọ́ tó dá tó ànábì sallallahu alaihi wasallam ó ní fa wallahi ó lóun bọ́ lọ́wọ́ bá búra bàtà ànábì parí run ó ní ma naharani ànábì ò kí mọ́ mi wala darabani ànábì ò nà mí wala shatamani kọ́lá kò bú mi níta kan sọ ni pé inna hadhihi ọ̀rọ̀ èèyàn ò sí ń bẹ̀ innama huwa tasbih subhanallah nìkan la máa ń ṣe ń bẹ̀ wa takbir ṣe wa qira'atul Qur'an ókè Qur'an so a rí pé Ànábì sallallahu alaihi wasallam ẹwọ́ sọ́rọ̀ bá Muawiya gbọ́dọ̀ bá lò pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹwọ́ òṣèlúgbù tálákọ̀ọ́kọ́ tánàbí fa ọwọ́ rẹ̀ ẹ̀tún wo dáwà mí náà arákùnrin kan bá Ànábì sallallahu alaihi wasallam ọ̀dọ́ ni ó ní àvílẹ̀ fèzínà wà Ànábì yọ̀ǹda fún mi kí n máa ṣe zìnà ikú fẹ́ máa ṣe sìnà anábì bá mi legislate sìnà fún mi anábì hmm. ní nà anábì sọ̀rọ̀ sọ́làm ní pé n tó fẹ́ ṣe yìí ayọ̀rọ̀dẹ́ka and tó fà lóde umik tí yóò dùn mọ́ kẹ́nìkan bá yà rẹ̀ ṣe sìnà ah ní rárá yóò dùn mọ́ ọmọ ìyá rẹ̀ àbẹ́gbọ̀n rẹ̀ àbábùrù rẹ̀ kẹ́nìkan ọmọ bá ṣe sìnà ah ní rárá o ìyẹn ọwọ́ fẹ́ máa bọ́ ọmọ lọ́mọ ṣe sìnà mo fẹ́ lọ bá ìyá oníyà kan ṣe zìnà ah, ọkùnrin sáà dákẹ́ ó ní anábìwá fọwọ́ léwu láyà anábìwá ṣàdúrà pípé Allahumma ishra sadrahu wa naqqihu minal ghunum aw kama qala pípé ọlọ́run ò jíkẹ́ mi ọkùnrin yìí kọ́ mọ́ gbogbo jìnnà sí àwọn àwà tí ọ̀dà ó ní láti bá wọn ní kò sí ẹ̀mí ìsìnlẹ̀ kankan lẹ́nu wọn láti bá yẹn àmì ẹ̀wòrú àwọn ọ̀rọ̀ tó le tánàbì tó lè fi mọ̀ pé ìgbà míì ọ̀ gbọ́dọ̀ mú ẹ ọ̀kan gbogbo ọ̀rọ̀ tiẹ̀ kankankankankankankankankankankan náà ni gbogbo kankankankankankankankankan náà ni kò tí wá sẹ́nì kan tó wà pé á ah, jẹ́ kí ìrora wọ́nà tí kí n rí lágbájá kí n tó bá sọ̀rọ̀ kí n ti rí kí n ṣe kí n kàbí á ah, àbí lágbájá yìí wọn a lè yanjú ẹ̀ pẹ̀lú wàhálà àwọn ọmọ bá sọ̀rọ̀ àṣàlàyé ọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni so tó pé àbí kò jẹ́ pé pẹ̀lẹ́pẹ̀lẹ́ náà ti ẹ gbogbo gbà kọ́lá kọmọ bàǹkan jẹ́ ẹ̀ à ní dákẹ́ àtàwọn ọ̀nà láti rí náà nínú à ìgbà mímọ̀ tó ti pé òun nídìí kó rí ó ṣe báyìí wọ́n náà ti fi lé padà ní lẹ́sẹ̀kẹsẹ̀ torí pé kí ni ó ń wo manhaj anabi sallallahu alaihi wasallam ikiru ẹni yìí ṣé ìyẹn ni da'iya ila al-bid'a ẹni tí ń pèpè sí bẹ́dà ni ẹwúrú mùdírù mọ́ríkàzì nìsín kìí ṣe ẹni tí ìyẹn máa ń sọ pé jẹ́ ń dọ́dọ̀ rẹ̀ kí n bá sọ̀rọ̀ láà láà àrọ́dù bẹ̀ rọ́dì tó bá sọ kú sọ fún rọ́dù padà fáà lẹ́sẹ̀kẹsẹ̀ kúnnú sí tẹ̀mọ̀ pé ah, àwọn kan mọ̀ tí ń ṣe rọ́tù fún ẹ̀hẹ́n so àwọn yóò fi mọ̀ torí àwọn tó náà ń sì lọ́nà kìí ṣe díẹ̀ so àmẹ́ tó pé ń dá aburú rẹ̀ ṣe lérí ara rẹ̀ wọ́n á mú microphone wọ́n á pariwo rẹ̀ ó tún polongo rẹ̀ nù kò nídìí òun gangan ló dá rí ló bá sọ̀rọ̀ torí aburú yẹn ń dá aburú yẹn ṣe lórí ara rẹ̀ ni ìyẹn pariwo pé ọ̀rẹ́ alájí bàtà sí ilé kíní ah, ah ó sì ń dúró nulé ó sì mú tí ò sì bẹ̀rù ọlọ́run tí kò mú kọ́kàrí ọmọ rí ọlọ̀ lè dáadáa ni ó tún polongo rẹ̀ nù irú kan bá rìn yẹn ṣe tọ́ lọ́ọ̀nù náà ni Imam Shafi ó ní ta àìmẹ́dìní nasihata fi firari ẹ̀wọ̀ Imam Shafi ma'a jalalatihi wa kathrati ilmihi wa taqwahu bí ìmọ̀ rẹ̀ ṣe tó bí ìbẹ̀rù ọlọ́run bá wọn ṣe tó ó ní tó bá fẹ́ ṣe dáhùn fún mi ta àìmẹ́dìní nasihata fi firari wà bá mi lé nìkan wàjẹ̀nìbìnì nasiha tẹ̀fẹ́ jama àmọ́kí wà láàrin jama kọ́ ọmọ wa sọ pé láwáyá ọ̀sá burúkà lánàá yà yìí ó ní wọn faramọ́ gbérú dáwà yẹn jìnà má ṣe fún mi ó ní wa in àṣẹ́yìtà ní wa khalafta amri tó bá gbọ́ ní tí mo wí fún ọ yìí tó pé ọya pa ọ̀rọ̀ mi tí mo sọ fún ọ fala tahsan ìlàlẹ̀ tó tọ́ tọ́ à rẹ̀ ọ bàjẹ́ sí mi náà wá gbọ́n tó ń sọ wọn náà ò lo ìlànà tó yẹ kó o lò pẹ̀lú mi náà ni lọ́pọ̀lọpọ̀ gbà láti mọ gbọ́nu dáwà nẹ́bí sọ̀rọ̀ sẹ́lẹ̀ tó mọ̀ ní máa bá lo akọwámi kì í ṣe pánàbí ọ̀mọ ẹnìyẹn níbi ni kí ló ń ṣe àwọn nǹkan tí wọ́n ń sọ báyìí tó ń sọ báyìí anábì sì mọ ẹni tí tó ṣẹlẹ̀ sí ìgbà mí anábì ó sì dákọ ìpẹ́ra akọ̀rọ̀ yìí ṣe ń fi mọ náà nìyí kùrẹ́ ìbúmọ̀ rí kíní kan lálẹ́ àná anábì ó dákọ rẹ̀ àbí tòfẹ́ìlì àmì tòfẹ́ìlì tòfẹ́lì máa rí kíní kan lójú oorun lánàá ó wá sọ fún mi ànábì dárúkọ yẹn lẹ̀ ọ́n so kíni wá ní èmi ìdákọ yẹn láéláé à mọ́nà àjẹrẹ kò sí hekima bẹ́ẹ̀ àbí èmi ọmọdé akọ yẹn náà ní láéláé gbogbo gbà àà kò sí hekima bẹ́ẹ̀ so hekima ànábì àhíyáná yẹn yàtàáyán wà àhíyáná láyà tàáyán ìgbà mí ànábì ó dákọ ńgbà mí ìgbà mí kò ní dákọ ó dìpẹ̀ lórí bí situation bá ṣe rí sùúrù ẹni tó bá ń lò báyìí òun lẹni tó ṣe pé wọ́n dá súnà Ànábì sallallahu alaihi wasallam tó ma hikma bákan náà gbogbo ẹni tó bá fẹ́ ṣe dáwà pẹ̀lú hikma wàláhì gbọ́dọ̀ dìde kọ́ takọ̀ àwọn oníbẹ̀rẹ̀ à seriously kí wọ́n takọ̀ wọn irú àwùjọ táwọn tiẹ̀ wà yìí kí wọ́n ṣe dáwà kí wọ́n ní àwọn ìtakọ̀ àwọn oníbẹ̀rẹ̀ àbà èèyàn fẹ́ wú ẹ̀sìn èèyàn fẹ́ wú ẹ̀sìn náà ni èèyàn gbọ́dọ̀ máa ṣàlàyé àwọn oníbẹ̀rẹ̀ à kó ṣàlàyé wọn yékéyékéyékéyéké pẹ̀lú tó o ní gbé wọn débi tí wọn ò dé kó wá ní gbogbo wọn yányá kèfèrí ni wọn àbà àbà so èyí tó bá dé dárájà kúfúrú èyí ó jẹ kóyọ ẹ á tẹ̀bẹ̀ lè bá iṣẹ́ yín dérú eléyìí àbẹ́ tó bá nírú àkídà yìí èyí ó di kèfèrí kọ́ra àwọn súfí oṣùfi èèyàn ṣàlàyé ó sì tafsilu rẹ̀ ni tí oníṣùfi ló lè nígbàgbọ́ ike anẹ́sàn sọ́làm yóò wá síbi aṣọ táwọn ń tẹ́ kalẹ̀ tó nígbàgbọ́ pa ànábì ọwà síbi àwọn tẹ́tẹ́ kalẹ̀ onígbàgbọ́ pé tó bá ní kíni ó ní Allah náà ní pure water pé húwà ni wallahi ṣe mùsùlùmí o àwọn kan wá ní tó bá ti lè rí tẹ̀síwá lọ rẹ̀ lásán báyìí káfíà kẹfìrí ni ó ń súnfì ni àbá àbá àìmọye tó pé mú tẹ̀síwá lọ́wọ́ tí ìṣe pé orí kẹfìrí sọ pé tẹ̀síwá lílò súnà ni o dédé àní mọ́kànsán ẹ̀dí kẹfìrí so gbogbo àwọn nǹkan yẹn náà tí wọ́n bá ń takò àwọn oníbídà ọgbọ́dọ̀ tó takò wọn pẹ̀lú bẹ̀yìnà pẹ̀lú basira tí wọ́n bá gbé kalẹ̀ fún wa tí a mẹ́sàn ọ̀sán náà gbé kalẹ̀ fún wa eléyìí ni ó fi jẹ́ pé dáwà wa ń wà lórí hikma ti lẹ́yìn tarkul hamasa wọn náà gbọ́dọ̀ isti'jal tí wọ́n bá ń ṣe dáwà pẹ̀lú hikma ìyóò kì í fi ìtara ìtara ìtara anẹ́sàn ọ̀sán láàmù ìtara ṣe dáwà nítorí ó ti clear jù tí tí ó ti clear jù láyé pàdé bí ó fi tara sí dáwà níjọ Sulh Hudaybiyah Sulh Hudaybiyah láwọn fáfí máa ń pàkíyèsí gbogbo àwọn ẹlẹ́gbẹ́ abẹni tó yà pé olóòfẹ́ sí súnmọ́ tó pé ìtara ìtara ìtara ìtara ìjà ló lè já ìjà ló lè ṣe kíríkan ìjà ló kọjá pàndó ìjà ló kọ kíríkan ọ̀dààmú ni ọ̀dààmú ni níbo mọ́ni àjì wo ni ti pẹ̀lú tànàbì pínbó ló ti bára wọn. Ànábì sallallahu alaihi wasallam Sulh Hudaybiyah àwọn èèyàn wọ́n ní àdéhùn pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam àdéhùn burúkú nífà àdéhùn burúkú tí ọ̀dá wọ́n sọ mọ́ pé lọ́dún yìí sí ọwá sí ó múra àti àjì wọ́n lò ní sin kankan ọ padà wá lọ́dún tí ń bọ̀ anábì ni wọ́n bá ẹwọ anábì láníyàn kó fẹ́ràn lè ṣe rukunun min arkanil islam orígun kan orígun islam wọ́n sọ mọ́ pé là ò ní ṣe anábì ni wọ́n gbọ́ wọ́n tún ní ẹlẹ́ẹ̀kejì òun ni pé tẹ́nìkan bá kú nínú Islam ó gbọ́dọ̀ dá padà ó gbọ́dọ̀ wá bá jà ànábì ni mo gbọ́ wọ́n ní tẹ́nìkan bá fẹ́ wọnú tẹ́nìkan bá fẹ́ wọnú Islam táwọn ọba fún ní tó bá rí permission látọ̀dọ̀ bàbá rẹ̀ àbí olówó rẹ̀ ó gbọ́dọ̀ bá ànábì ni mo gbọ́ mọ́rù ní a irú àwọn a irú àwọn anábì ní sáfìwọ́lẹ̀ sáfìwọ́lẹ̀ anábì ní farabalẹ̀ àtún tó parí ẹ̀ wọ́n tún ní ọyá gbogbo ta sọ yìí jẹ́ ká kọ́ kalẹ̀ ìgbà tó fẹ́ mọ kọ́ anábì ní kí àwọn lè mọ kọ́ ó ní sọ pé ní Muhammad rasulillah wọ́n ní parẹ́ rasulillah ìkọ́ Muhammad lásán ni ọkọ́ anábì ní parẹ́ Ali Ali ní ààfin ah, òlé pa rasulillah rẹ̀ o anábì ní fọwọ́ mi parẹ́ níbo ara rẹ̀ ìfi ẹni agressive ẹwọ bá nẹ́bísàn náà sálà mí sí ń operate pẹ̀lú sùúrù tó lágbára jù lórí ọ̀rọ̀ dáwà tó lágbára jù so bí ẹ̀nà ṣe máa ń ní sùúrù nìyẹn níbi dáwà ìyẹn ò ní kọ́ mọ́sùn lódó àmọ́ ní sùúrù pé wọ́n bẹnu gbẹngbẹngbẹngbẹ ya fóòsì yìí ẹ̀ ẹ̀ ọmọ ti gbọ́ ìbọn kàmá à ah, èmi ló ń búlá kó sì kò ní dáa pọ̀ ọ̀nà ní dáa ilé lérí ibú àfá olùsí àfá sẹ́ni pé ti wáyé yẹ̀ rẹ̀ ju bí nítorí òní gbà mọ́ra kékeré òun náà ó ti yẹ̀ rẹ̀ jù rẹ̀ lọ ọ̀rọ̀ adákẹ́ ni ọ̀rọ̀ àwọn fún wọn ètò àdánwò dénú bó tó wá lé wí ọ̀rọ̀ adákẹ́ kọ́lẹ̀ lómi pẹ̀lú ìyàwó rẹ̀ pẹ̀lú ọkọ rẹ̀ kò ní lè lo òṣùlùbù sùúrù gbára ilé ọmọ abáyé dá síjà ìlúkúlódé wọn ò ní lo nìkọ́bù ní nígbà fún nígbà wọn àgbàrá yín pọ̀ bàbá yìí àti nìkọ́bù ní àgbà sí tí ò kírun ni ní tó ṣe sùúrù tó rọra pẹ̀lẹ́pẹ̀lẹ́ yanjú ẹ̀ tó mọ sunkún sọlọ́run ó mọ bí ọlọ́run bá ọlọ́run bá ń jẹ bá ń jẹ ọkàn ẹni yìí bá mi ṣe ẹ̀mí rẹ̀ yìí rọ̀ ó sún mọ́ bá lu pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ so wọ́n ní pé alhamasa alhamasa wàláyé náà ni sheikh othemi rahimahullah wọ́n ní kullu hamasatin lam tuqawwa bid-dalil fa hiya hamaqa wọ́n ní gbogbo gbogbo hamasa tí yàn bẹ́lẹ̀ ń ṣe láyé tí ò sẹ́rí fún ọ lérí ẹ̀ wàláyé èèyàn kàdọ̀ rẹ̀ ni ọ̀dẹ̀ ni ó padà sọ̀rọ̀ tó kúnú ni so náà ni pé inú dáwà ní sọ̀rọ̀ sọ́lám yẹn máa fi hamasa lẹ̀ nínú hikma nabi ni bẹ́ẹ̀ náà so kọ́ mọ hẹ́rìbọ̀dì ní kẹfìrí lágbájá káfíìrù tí n bá ti sọ pé mọ̀tẹ́díwù kẹfà pé káfíìrù nù alágbó lówó fi dè àṣejù ni àṣejù ni àṣejù ni àbí salamu alaikum ẹ̀ka mm, àsán lórí àwọn ìdáhùn salamu bídíà ni alágbó lówó fi dè àṣejù ni wallahi alazim àṣejù ni torí kò sí ẹ̀rí kan tó lè fi di ọ̀rọ̀ yẹn ò ní ẹ̀rí ẹyọ kan àbí ẹkú kalẹ̀ ẹka sàn àyè sálámù sí wa nù àbí sálámù sí mílíà ni kílẹ̀ rí ẹgbẹ́ káàbù káàbù bùnú malik ah káàbù bùnú sí mílíà ni káàbù bùnú ṣe ni lẹ́yìn náà ìjọ tí ìjọ tánà ìfẹ́ nìkan yẹn káàbù bùnú malik bí àyà koran lódì gbà tó yá àyà ló tó so tiẹ̀ pẹ̀lú eléyìí kò jọra wọn anẹ́sọ̀ ń bá wọn níbẹ̀rẹ̀ àníṣọ́ sọ́nà ń bá kọ́lá kẹfìrí àníṣọ́ sọ́nà ń ṣe dáwà fún dé pọ́ìntì tó fẹ́ kú báyìí ó fẹ́ kú àníṣọ́ sọ́nà ń ṣe dáwà fún so àwọn o ẹ̀rọ òtítàn náà ni àfi kéèyàn padà kéèyàn lọ lè wò pé bóòlù àwọn afásúnà ti ti sọ̀rọ̀ nípa ájírù yìí gan pé ájírù yìí gan bóòlù ni àwọn afá ti ṣàlàyé nípa rẹ̀ so náà ni òfin mọ́ lọ́dẹ bọ́ sínú àṣejù gbogbo àwọn nǹkan wọ̀nyí náà ni ẹ̀ka kìí sọ oníjẹ́ hikma fi dáàwà sàbẹ̀rọ̀ wọn subhanahu wa ta'ala náà hajiru ìyẹn lódì ìyẹn ní òdì ní jẹ́ hajiru nù pé ìní balagbẹ́yà ṣe má ìní sọ̀rọ̀ sí má iná pè ní hajiru kí o ní ọ̀yà oníbídíà lódì pé pọ́n gangan ni a súnú dáwà rẹ̀ ìpínlẹ̀ dáwà bí tó bá ti gbọ́ yé báyìí àwọn bídíà lọ́kọ̀ ọmọ yẹn lórí káàkiri náà a ṣe ní àwọn bídíà lọ́kọ̀ ọmọ pè sí dáwà ọkọ̀ ọmọ pè wọ́n pé pé ó yàn lórí ìlàkọ́kọ́ torí eléyìí kò ṣe mọ́ ní àjì tó dáa sábẹ́lọ́ ọmọ subhanahu wa ta'ala kó ṣe wá ní hudatun muhtadin kó ṣe wá lẹ́nu tí ó mọ̀nà tí ó mọ̀ fáwọn èèyàn mọ̀nà kó má ṣe wá ní dallun mudil aw dulalun mudillin kó má ṣe wá lẹ́nu tó nù tí ó tún mọ̀ sọ àwọn èèyàn nù kọ́lọ́ kó má ṣe àṣewá ní ẹni tí ó lè gbé dáwà dúró gẹ́gẹ́ bó ṣe ká gbé dúró sọ subhanaka Allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. جزاكم الله خيرا àdúgbò fún ọlọ́run wa subhanahu wa ta'ala wa tí ó ti ń rọrùn fún àwọn àlùfáà wa láti ṣe àlàyé ní ẹ̀kúnrẹ́rẹ́ bó tilẹ̀ já sí wípé bó ti kún tó náà tó bá yẹ pé àyè wá tó ju àwa wá tó kún jù bẹ́ẹ̀ náà lọ àbí ọlọ́run ọba wa pẹ̀lú títóbi rẹ̀ a fi ìfẹ́ ọ̀kan ṣoṣo rẹ̀ a fi jẹ ọlọ́run ọba àti àwọn orúkọ rẹ̀ tí ó rẹwà àti àwọn ìròyìn rẹ̀ tí ó ga tí ò ní irúfẹ́ kí wá san wọ́n ní ẹ̀san orí àti ayé àti ti àkìyàmà ọlọ́run bá aláàfin wá ṣe àlékún ìsìnkọ́mọ̀ fún àwọn àlùfáà wa tí ọlọ́run bá wa nínú títóbi rẹ̀ kí ó bá ṣe àlékún hikma kí ó bá ṣe fún àwọn àlùfáà wa gbogbo tí ọlọ́run bá wa subhanahu wa ta'ala tí ó fi ṣe ìkẹrẹ̀ fún wọn léyìí tí ó ṣe fojú rí àti èyí tí kò ṣe fojú rí kí ọlọ́run bá dáa kó má ní ó bàjẹ́ láéláé àbí nínú fídíò náà ti tàbá ní ṣàdúrà kí a má ṣe ìyàwó. ẹ̀yìn ìṣàlá kìí ṣe tó dáhùn yín padà sọ ẹ bóyá sínú béèrè. náà ọ̀dà ìsọ́pọ̀ ọlọ́ọ̀kẹ́ rẹ̀ lórí tàbá ṣàdúrà àwọn èèyàn kí n ṣàlùwọ́ gómìnà ti kọ́ ẹ̀yìn wà tọ́ àbí ọlọ́run wa subhanahu wa ilé tí wọ́n fi ilẹ̀ kí ọlọ́run wa dákun jẹ́ kí wọ́n bá láyọ̀ tó aṣọ àwọn náà dé ní ilé ní ìrọ̀rùn kí wọ́n fi àbúrú ṣe wọ́n máa ń dàbí àwàdà ṣùgbọ́n àdúrà tí ànábì kọ́ bá a ha bá mọ̀ pàápàá ẹ jẹ́ kí so ta sì ní ọ̀dàbọ̀ ọ̀dàbọ̀ so nígbà tí ilẹ̀ ń ṣú lọ ta pè wọ́n pé sheik jẹ́dílé ní wà láyọ̀ ní abadọ́láwà èyí ṣe ọjọ́ kejì ni wọ́n tó wọlé so n túmọ̀ sí wípé ó pàtàkì ọlọ́mọba aláàbúwá aṣọ wọn ní rọrùn ó mọ̀ fi àbúrú ṣe wọ́n so insha Allah ta'ala gẹ́gẹ́ bí ìṣesí a gba àwọn ìbéèrè ìyẹn ni pé gẹ́gẹ́ bí àwọn ẹ̀kọ́ tí a yìí eléyìí tí a fi mọ̀ bóyá oyé wa náà ni kárí àwọn ìbéèrè so kárí àwọn ìbéèrè so wọ́n lẹ́yìn ọ̀nà lẹ́yìn inshallah ta'ala bẹ́ẹ̀ náà àkókò sọlá tún ti tán ṣùgbọ́n a ó fi ìbéèrè lẹ̀ di ẹ̀yìn sọlá tọ́ so ṣùgbọ́n ká tó lọ báyìí jọ ń tọrọ náà gẹ́gẹ́ bí àṣà ẹ̀yìn ará èkó ẹ máa ń sọ wípé ọbẹ̀ tó dùn ní ọlọ́wọ́ ọlọ́pàá àbíbẹ̀kọ́ lẹ máa wí ni ok ẹ ti o <laughs> so insha Allah ta'ala afẹ́ bẹ̀ wá kájọ ń tobi tọ́ ọlọ́run ọba subhanahu gbogbo tí ọlọ́run ọba tí ó fún wa ní ìyànda